Welcome, sir. Welcome, sir. Àbọ̀mọkùnrin náà kọ́rẹ́. Òun náà rí. Arábìnrin. Sá sá. Fọláwùyọ tó dúró nǹkan. Ọ̀gá mi sà, One, one, one Ẹ jẹ́ kí n pè wọ́n pé. Ah. Sà, kí ni yóò ṣiṣẹ́ sà? Ẹ jẹ́ kí n lọ bá wọn lọ́fíìsì, wọ́n wà lókè. Ẹ ti sọ fún wọn pé wà round. ẹ lálejò sà. ẹ kí ló ṣe tó fi mo lálejò ló fà á tó fi sáré já wọlé bẹ́ẹ̀ o náà kò ṣe anything. no sà ẹ̀rù ló bá mi sà ọ̀gá wọn wà scary ni wọn wà scary ojú wọn mi tiẹ̀ mọ nǹkan kan tiẹ̀ jọ mi mọ tí mo ṣe lè describe wọn bẹ́ẹ̀ ni sà. tí wọ́n gbébọn dání ni. ìbọn ìbọn ìbọn kan sà wọn eh, gbébọn dání wọn gbébọn dání the way they dress ìmúra wọn mi mi lè understand wọn wọ white wọn kàn wọn kàn rí bákan sà. relax yes sir. báwo náà ṣe rí kí náà wá. ọ̀gá wọ́n wọ white àwọn mẹ́rin obìnrin kan ló wà láàrin wọn wọ́n wọ white wọ́n fi àwọn nǹkan sọ́rùn. oh it's okay it's okay jẹ́ kán wọlé. sir. you heard me jẹ́ kán máa bọ̀. now sir. jẹ́ kán wọlé. okay sir. ẹ kú rìn ẹ kú tọ̀nà. ẹni mọ̀nà ló ń tọ̀. oh good ẹ wá jókòó kí ni kan fi kí ni kan fi ṣe yín lálejò. ewọ òkò tẹwàálẹ̀ àbátẹniwá ń tá a bá ju torí ẹni lọ. gbogbo ojú yín tí mò ń rí yìí kò fanimọ́ra rárá kí ló dé kí ni mo lè ṣe fún yín. fọláwíyọ ọmọ ọláọsẹ nìkan awúyẹfà ìkìlọ̀ làwọn ṣe fún ọ lórí ilé ògbóni tó fẹ́ ta ó gbọ́dọ̀ ta. okay good i thought as much. wọ́n gbọ́ ajakajá tá a bá wí lọ́rọ̀ tí ò bá gbọ́ ó dẹjẹ́ nígbàrà. ìrìn hmm. àgbò mọ̀ mọ̀ tá a bá wí lọ́rọ̀ tó kọ̀ tó lóun gbà ó dàgbò mọ́lẹ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. ènìyàn tá a bá wí lọ́rọ̀ tó bá lóun ò ní gbọ́ yóò fi ká àbámọ̀ bọ́nu ni. Hmm. wá gbọ́ o àwa fẹ́ kó jáwọ́ lórí ilẹ̀ náà kí ikú tó pa ládìẹ kó má bàa pa ilé rú ẹ̀ ẹ mo mà rántí oyè yín yẹn mọ́ o àbí ọkọ gbogbo eléyìí tẹ̀ ń sọ yẹn ó dòódì ó yẹ kẹ́yìn fún ara yẹn ti mọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àṣàmọ̀ ọ̀rọ̀ gbogbo àṣàmọ̀ èdè gbogbo lílò tẹ̀ ń lò asán àyá gbogbo eléyìí tẹ̀ ń pè ń bí yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé nu ọ̀nà ń bẹ̀ yẹn ló yẹ kẹ́ ẹ ti dúọ̀pọ̀ ẹ̀ kó yẹ kẹ́ ẹ gbé débì listen wọ́n ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá ah ṣé bí bàbá tèmi ló nílẹ̀ ṣé bàbá tiyín ló nílẹ̀ àbí kankan nu yín ló nílẹ̀ yìí ni ẹnikẹ́ni nu yín ò gbọ́dọ̀ dórí ilẹ̀ yẹn mọ́ o o ti máa sọ náà ni mo sọ yẹn. ro fọláwíyọ fọláwíyọ ṣé wọ ọ̀rọ̀ ti pé ibi táyé bá pa kóróbótó ayé sí ni wọ́n ń pè ní ìjókòó ayé. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ibi táyé bá fi kalẹ̀ sí ibẹ̀ ni wọ́n ń pè nílé àgbà. Mm. fọláwíyọ tó o bá dẹ̀wò tó o bá dẹ̀wò ọ̀dàn tán ọ tẹ o. ẹ mo ti mọ̀ pẹ́yìn ló nẹ́ẹ̀sì náà tẹ máa sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ ti múra àbùkù tẹ máa kàn lẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wọ́n ti máa ń sọ wípé ẹni bá mọ sí ń jẹ ó máa ń mọ pé ojú ẹ̀ yọ èmi mọ pé ojú sí ń yọ ni mo ṣe mọ̀ jẹ hmm. tí màá fi kú àṣẹ ò ní tán lẹ́nu mi bí ọ̀ka tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pàṣẹ ò ní tán lẹ́nu mi bí ọ̀ka ẹ lọ sórí ilẹ̀ yẹn. Fọláwíyọ ẹ lọ dán wò. tó gbàgbẹ́ wo gbàgbé njẹ́ ọ̀nà ti kú tó padà bẹ̀. bàbá rẹ̀ gùn rẹ̀ dẹ́lẹ̀ ló ṣe bẹ́lẹ̀ lọ ilé ọ̀hún ni wọn náà fẹ́ dà yìí tó o bá sọ́ra tó o bá jáwọ́ lórí rẹ̀ ọ̀hún ó balẹ̀ lọ. kò sí kankan nínú yín tó máa kú síbi táṣù ẹ̀ wà. gbogbo ẹnu rẹ sọ. tẹ ẹ bá kú pé ẹ sọ pé mi ò sí láàyè mọ́ ẹ lórí láyà ẹ pa bàbá tó bí mi ẹ tún dúró níwájú mi ẹ tún sọ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo yín lẹ máa kú tán lẹ́yọ kọ̀ọ̀kan púpọ̀ ọdún yín bẹ́ẹ̀ dẹ̀ ṣe dúró yìí ibi tẹ́ ẹ mọ tẹ́ ẹ kù sí ojú abó ògbé lọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má bà bọ̀. Fọláwíyọ kí ni jọ lọ́kọ tó ọ̀sìn jọlẹ̀. tí yé ń jẹ èyẹ wọ́n dé òbí dé yẹ. èmi ní sọ̀rọ̀ báwọn kò yí ọ ni ọba yí ọ ni ọ ní bẹ́ẹ̀ báwọn wá wo ṣọ́ọ̀n kọjá lórí ilẹ̀ wọn àbọ̀ kọjá ń bẹ́ẹ̀ bàbá wa ń kọjá bẹ́ẹ̀ ó rí pa àti náwó sórí ilẹ̀ ọ̀hún a ò rí corner piece tá a ṣe ni. ẹgbẹ́ èèyàn ló ṣe corner piece ọwọ́ tó fi ṣe corner piece òun náà máa fi wú. àgbẹ̀ náà. ọjẹ́ ní gbèdégbèdégbè. lisa bọ́lọ́gọ̀. àwọn oúnjẹ. àbíyọ̀nà. mo jáyé. ìwọ ọmọkùnrin nǹkan tí ń bọ ọ̀sán lọ́rùn ewúrẹ́ tí ń jẹ́ kó kúkú òjijì yóò pọ̀ lálejò láìpẹ́ yìí. ẹ sọ ẹ sọ. awo pupa òun sá lọ ni. ẹ ní sọ. ọ̀lẹ́ni yẹn o ẹ̀ ń wùwọ̀ ọ̀lẹ́ni tí ẹ bá tó bá jẹ́ pé ẹ̀gbọ́n gbogbo yà lóòótọ́ kó jẹ́ pé iṣẹ́ yín àgọ́ yín dá yín lójú ẹ dúró kájọ fàmí mi máa rẹ́sì yín ẹ̀ẹ́dẹ̀ tún ní jáde ńbẹ̀ wòran níbi táyé lajú dé yìí ẹ kan gbogbo orú eléyìírín láàrin ìgboro ẹ̀ ń bọ̀ nínú ọ́fíìsì ń bí nígbà tí àwọn ọlọ́pàá wa tíṣẹ́ wọn ò ká wọn lára dáadáa wọ́n rí yín ẹ̀yìn rìn láàrin títì báyìí wọ́n kó gbogbo yín kọ̀ọ̀kan kọ́ kó yín síbi kan gbé kan gbé yín lọ sí ṣáló security tó jẹ́ kẹ́ wọ bí gan. wọ́n ní lẹ́bàá tán kọ́. àjọ ló sẹ́yìn. fọláwíyọ́ ti wá jẹ́ tán báyìí o. bẹ́ẹ̀ni. ó wá kù sẹ́yìn fún. Ah, ẹ wo fọláwíyọ́ ti ń jẹ fọ títí ó ti jẹ gbẹ̀ǹkà báyìí ó ti dópin ẹ̀fọ́ ní jíjẹ. oníjọ́bù tó ti ń dẹ̀ sàtúntì ó ti kẹsẹ̀ bá ṣàárùn dandan ní kẹ́hùn ọ̀tá tọ́jú ti mú ẹnikẹ́ni tó bá ṣe tẹ́ni kò ṣe ní kọ́. ó yẹ n so. ẹ ẹ mọ̀mọ́lẹ̀ ẹ ẹ mọ̀mọ́lẹ̀ ẹ ẹ. rárá o èmi kẹ̀ ah, kì í ṣọ̀rọ̀ ọjà lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo kàn jẹ́ kán mọ̀ pé kán má kọjá àlà wọn ni bẹ́ẹ̀ ni mo dẹ̀ jẹ́ kán mọ̀ wípé mo ní baba nígbẹ́jọ́ ó tán ẹ ṣe gan sà màá yọjú sí yín ẹ ṣe sà yẹ sà. hello sir. hello Dilo ẹkújọ́ mẹ́ta sà ọ̀pọ̀ ẹni fọ́lọ́run sà ẹ mo ní kí n pè yín lórí ilẹ̀ yẹn ni o. oh fantastic Have the right time gangan lẹ pè sí i. àwọn báyà ṣe ni ọ̀ jẹ́ kí n sinmi rárá àti rárá. ẹ lọ ta ilẹ̀ yẹn ẹ carry on anything tẹ bá tún bá lórí ilẹ̀ yẹn ẹ ta gbogbo ẹ pọ̀. all right sir all right sir all right sir. okay. okay sir màá get back to you sir all right sir ok bye bye sir. All right. ok ẹ jà wèrè ẹ̀jẹ̀ lé ló ń bá yín tàn tẹ́lẹ̀ ó lọ ṣe lẹ́ṣẹ̀ lẹ́nu tẹ́ fi ń pọ̀fọ̀ níwájú mi by the time tí n bá ta ilẹ̀ yẹn dànù máa wo nǹkan tẹ́ bá ṣe gbogbo tó rùn àtàn lẹ̀. ẹ má fẹ́ẹ́gùn ṣeré ẹ̀yà ọkọ̀ ẹ̀ náà fún ìṣẹ̀lẹ̀. ó dẹ̀ dá yín lójú pé ilẹ̀ yìí pé two plots. Ah, ah. madam ẹ mọṣẹ́ tí mò ń ṣe náà mo kí n bá àti ò bá nínú ìbú àti òru ilẹ̀ yìí ló pé tó bá ruyin lójú ẹ pè sọ fẹ́ẹ́ wá kí wọ́n bá yín wọ̀. well <laughs> it is not that i do not trust you wọn kàn jẹ́ pé o <laughs> gbúdọ̀ tẹgí àjẹsẹ àbí kí lè fẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lẹ́yìn make sense kò tó bá ra ẹ máa gbádùn ẹ gan. ó make sense àmọ́rò wò lánàá. sorry ma ẹ jọ ẹ jọ ma. láti bo. ẹ rà sà ẹ wá sà. ẹ lẹ́ o kí lẹ̀ ń wá. ẹ orúkọ mi ni Badmus ani baba amòfin ni mí. àní kí ló ń wá lórí ilẹ̀ ọ̀sà. Um, ẹni tó ní ẹ̀tọ́ sí ilẹ̀ yìí ló ní ká bóun ta. Ah, ah, ah. ta ilẹ̀ òòṣà ta ilẹ̀ ọmọ ṣíṣe ń rojú àìṣe ń bẹ̀bẹ̀ tó ṣe tọ́tọ́ da kan <laughs> tíwájú òṣè lọ tẹ́yìn òsì ṣe padà sí mm. ta ilẹ̀ ọmọ yẹ̀kú yẹ̀kẹ̀tẹ̀ kílẹ̀ alárẹ̀ má bàjẹ́ olúwo. ìgbà tí mo sọ yé yín àmì ẹni tó ní sí ọ̀fọ̀ ilẹ̀ yìí oníkàbọ̀hún ta. ẹ ẹ arákùnrin tó bá jẹ́ pé nǹkan tí àwọn ọmọ kú ayé ń bẹ́ ọ sọ tó bá jẹ́ pé kì í ṣe pé òun wọnú etí ẹ ẹ ìwọ ìyá tó wà lọ́ọ̀kan ìbádá kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ nǹkan táwọn ń sọ wo ọmọkùnrin àwọn tó ń wò lórí ìdúró ayé ni wọ́n o àwọn ní aláyé alẹ́ ọ̀run ní tí wọ́n bá tẹ àtẹ̀gbẹ́ ni orí ilẹ̀ tẹ wá wọ̀ yìí orí ilẹ̀ tẹ wà yìí òní wọ́n ń pè ní ilẹ̀ òrìṣà ilẹ̀ ọmọ ògbọ́n ni ẹnikẹ́ni tí ọba jọmọ ògbọ́n ni tí ọjọ́ mọ ó débẹ̀ tó dáa pọ̀ kò gbọ́dọ̀ tẹ́ ẹsẹ̀ dé orílẹ̀ yìí bàbá dẹ̀ yóò fi kú sẹ́fà jẹ. wá gbọ́ o ilẹ̀ tó ń wo ìjìnlẹ̀ òrìṣà ni kì í sẹ́ńtẹ́nì kankan níta ọgbọ́n. ẹ ẹ sà ẹ má bínú o ẹ kóra yín kò ní. ẹ ẹ má bínú sà tẹ bá nífẹ̀ẹ́ sórí ilẹ̀ yìí ẹ lè pẹjọ́. Ah! kápẹjọ́ àti pé wọ́n wá ṣe uh, ọ̀rí ràn ni è ọ̀rí kọ́nà pìsì tá a ṣẹ́bẹ̀ ń ọ̀rí kọ́nà pìsì. o ti o ti yé mi a lè ṣe ká má ríru wọn báyìí àwọn intruders. ìgbọ́ ọ̀dọ́ stage. ọjà yé a mọ̀ ń wọ̀rọ̀ yàn ọmọ ti fẹ́ mọ lárọ́nù. Ah! Fọláwíyọ́ àbúgbàgbé pé bàbá dégbò àṣàgì ni bàbá dé ọ̀nà àṣà ìlú wa bàbá dẹ̀lú kò mọ ni kò mọ yàn pópó olóró la sá àwọn àmú pópó olóró àtàlùláyà yóò rí bínú àwọn ẹbọra bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni yóò rí ni torí pé ìyá mi àbẹ̀ní ìyá mi àbẹ̀ní òní lajúlẹ̀ kan talẹ̀ mọ́ lórí kan talẹ̀ mọ́ lórí. olúwawo ọwọ́ yín lọ̀rọ̀ ikú ṣe o bí àgbẹ̀ rẹ̀ bá wá rokoroko tó bá pàdé òkúta lọ́nà tí ó bá àtàdá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn onúmọ̀lẹ̀ yóò sì gbà. ìjà yá nu o. ìjà ti yá ìjà ti yá ọ̀tọ̀ ìjà ti yá ọ̀tọ̀ ìṣeré. ẹ má rí ìṣẹ̀ṣẹ̀ fi ẹyẹ oko ẹ má forí ṣàlẹ̀ ẹyẹ oko. ẹ mọ̀ lẹ́ẹ̀ ẹ ǹlẹ́ bàbá ẹ ǹlẹ́ ṣe ẹ ti parí ẹ. Ah, bàbá gbogbo ètò ti tò. ó ti tò ètò ti ọṣẹ tí mo ní ẹgún kọ. sàkútùngùn ló lágbára. sàkútùngùn lọ́wọ́. ẹgbẹ́ náà sọ ẹlẹ́rìí gbọ́ sẹ́ni yẹn jẹ ọdún mẹ́rin la fẹ́ fi pínlẹ̀ wèrè jọ́wọ́ ní òbí gíjẹ olówó mi àsápẹ́ ọ̀la ẹkùn tó fi torítorí ẹkùn tó fi tìlùtìlù ah, ẹkùn tí ò tí ì jẹ kan tó ti béèrè mi. apètùtù tó ní ilé ìyá àbí eré bí eré ẹ̀ ń pè mí lólè nù wọ́n. Ah, ah. wo apètùtù bí yẹn bá tiẹ̀ pè mí lólè lórí iṣẹ́ tó wà lẹ́yìn bá ń bá ń lo bá ń lára mu hmm. eléyìí tí ó ti ṣeé ṣe ó ṣeé ṣe. rojú ráàyè ńgbà tó rojú ráàyè ló lóun ọ̀tàlẹ̀ àwọn ògbóni. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ńgbà bá ti sọ́dẹ̀ lálẹ́ kẹ́jọ́ lójú àtòkùnbọ̀ yóò mọ̀ pé ibìkan bẹ táyé gbé de ni tí wọ́n ń pè ń gbédè. ẹ wo otukọ ṣe é gbàgbé ìkànnì ẹkùn tí mo ní a wà àtọpọlọ tó gbọmọgbọn nǹkan náà èkó ìkànnà ọkùnrin bẹ lọ́wọ́ mi. Eh, mélòó ni à ń sọ ọ̀pọ̀lọpọ̀ gbọ́mọpọ̀n lọ́jà béèyàn fẹ́ sunsun bọ́ fẹ́ yíyan kọ́dà bọ́ fẹ́ bíbọ̀ yóò rí njẹ́ ọba sí lọ́jà lọ́mọ eré jẹ. ọba tán ọ̀nìyàn bá mú wèrè. ọ̀rẹ́ nu ẹ̀ gọ̀ǹgọ̀. ẹ wo ńgbà tá a bá fi rí àsìkò tá a wà ìsọ̀la inú kìnìlẹ̀ o. ókè kó lè mọ̀ pé ayé ń bẹ. ẹ sàbólògùn tí ní ọ̀sà ò. kò sínú mọ́tò. ọgbọ́n. yẹ bàbá. yóò sì jẹ́ bó ti yẹ kó jẹ́. ṣe hmm. ẹ jọ̀ọ́ o wọ́n ní tójú bá yẹjú. kó wọn má yẹ. kó wọn má yẹ o. <laughs> ohun ò lè yẹ. kó wọn má yẹ o. ohun ò lè yẹ. ẹ ṣe. ẹ o ọ̀sà má gbàgbé. ah má gbàgbé. ṣe o ẹ jọ̀ọ́ kó sàbólògùn ti ní ọ̀sà. ah ó di dandan. ẹ o. ní gbogbo ọ̀nà ẹ má jẹ́ kí omi kó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ẹ̀yin ṣe wọ̀. nítorí wọ́n ní ọmọ gbà ni mí ọgbà ti gbà ọ́. mo dẹ̀ tún ti sá lọ gbà mi ò gbọ́dọ̀ <laughs> oh. mi ò gbọ́dọ̀ ṣíṣú yọ o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹjọ́ o. ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ah, ọgbà ò ní tì ọ́ ṣùgbọ́n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mm. ẹ ṣeun bàbá ọkàrẹ ah, ẹ ṣeun ẹ ṣeun ọmọ àgbà ọmọ àgbà ọkàrẹ ò ní ṣìṣe. ó yá jẹ́ àlọ́ náà. ẹ rọra o. Ó, ó o Dabo. O Dabo. papá. Vou ò lè fẹ́ ọmọ yẹn. Màámi kí ló dé? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Bí wọ́n ṣe ń sọ fún mi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ nìyẹn. Ah! Bàbá hmm! bàbá. Hmm! Thank you. Hello. Hello, ma. Good afternoon, ma. Afternoon, báwo ni ṣe? Adúpẹ́ náà. Um, jọ, àlejò olúwa ẹ̀rọ kan. Àlejò? Yeah. Àlejò kọ́kọ́ ò sí ní ọ̀dọ̀ wọn. In fact, he's not on site. Ah, ah, ọkọ mi ò sí lọ́fíìsì. Bẹ́ẹ̀. But wọ́n sọ wọn ní compound náà. Oh, bosom friend wọn kan ló gbé wọn jáde. In fact, kò ì tí pẹ́ tí wọ́n jọ lọ sí. Ah, ah. Bosom friend? Yes. Anyway, okay, ṣé ọ́fíìsì ẹ̀ wà ṣe? Rárá, wọn ò All right, can I wait for him? Of course you can. All right. Have your seat. Thank you. No, mommy. Kì í ṣe bẹ́ẹ̀ rárá. Àwọn kúló instruct mi láti máa yọjú sí náà bọ́ ní ìṣù kan tí mò ń yanjú lọ́wọ́ ni tí n bá ti yanjú ẹ̀ tán màá yọjú sí yín mọ́mí I love both of you okay mo promise yín ní weekend yìí màá mọ́kọ mi wá kí yín <laughs> love you <laughs> oh God um, Yes. jọ ṣe small phone mi wà bẹ́ẹ̀. small phone mi. Eh. no kò sí bí o. oh oh oh oh mo ti rántí mo ti ok mo ń bá. all right. Anna. Sir? Dárasími ti lọ. I'm not calling. wọn tí wọ́n receive call bọ́tà. Ah. Okay, whenever tó bá Right, right, sir. sọ pé mo sí office. Do you understand? Mi ò sí office. Láìpẹ́ kí ló ń ṣe mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi. Bóyèga. Dárasími, àwọn actually mi mọ̀ pé o. Dárasími ọ̀pọ̀ ní mi o ọ̀dẹ̀ ní ẹ̀rù mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn mo ní ṣó ti lọ. mummy mi mo ti gbọ́ ìgà fi ń sá fún mi. ó ń sá fún ẹ. bẹ́ẹ̀ ni mà. báwo ni o lè má sá fún un. ẹ kú lè mà. olóko mi. ẹ̀yin náà mọ̀ pé mi ò lè má sá fún un ẹ dẹ̀ mọ̀ ìdí tí mo fi ń sá ẹ ti gbàgbé ọ̀rọ̀ ogun àgbà mẹ́ta tẹ́ sọ fún mi ó ń jà ni tẹ́lẹ̀ ojú ogun ṣebí bábélì lọ. ogun àgbà bẹ́ẹ̀ni ogun àgbà mẹ́ta ń jà ẹ. dára sí mi dára i love you i love you very much mo nífẹ̀ẹ́ ní gbogbo ọjọ́ ayé mi but i can't help it see tọrọ ẹ bá máa látúnṣe ni ìyá àdúrà máa ti sọ fún mi àtìgbà tó ti jíṣẹ́ fún mi i have been praying very hard dára i'm so sorry. I am so sorry. We can continue. I am sorry. Gbogbo ìgà. Ẹ̀dá wọn òkè ìgbà ni ẹ̀yìn ni mo fi. Onígọ́gọ́. Ọlọ́run forí jì wọ́n. Mi ah, ìwí fún ọ tẹ́lẹ̀ àbí? o ò rí nǹkan gidi sọ fún yàn àbí kó mọ tú fọ. welcome o. ẹ káàbọ̀. tájù wàhálà kí ló ṣe fún ẹ̀yin jẹ́ Elédùmarè tó fi di pé ńgbà tó gbé wọlé ìbínú ló bá wọnú ilé mo fi gígùn lójú ni. igi ah! sí á jẹ́ ojú èèyàn láì sojú ẹran. ó fi gígùn ah, ọmọkùnrin ti ríṣẹ́ lọ́gbà wèrè o ó fẹ́ finú ọgbà olówó lẹ̀ ó fi gígùn odidi ẹyin jó elédùmarè. ẹ dá kí ló dé tó fẹ́ fọ elédùmarè lójú ná. àbí. ẹ dákẹ́ ẹgbẹ́ mi sanwó ẹ dákẹ́ tẹ́yìn ṣe kábàkàbà ọmọ tí eléyìí gbé dé nísìn ọbọ̀ lẹ̀ ń ṣojú yín tẹ̀ ń wo kankan ó sì wọná ilé lọ ẹ wà ń bi awakọ̀ pé kí ló ṣe fún ẹ̀yìn ju elédùmarè ó fi gígùn ni kò fi gígùn ni ẹ̀ à ń sin yamayama ṣóhun lọ́kàn àbí kẹ pé ọmọ jáde kẹ bí pé kí ló ṣe. kò ní làákàyè tí ẹ jáde. ẹgbẹ́ náà sísan oúnjẹ tẹ́ ẹ sojú bíi bọ́rì sí mọ́tò ṣèbí wọn àyìn ilẹ̀ wà ń gbà tẹ́lẹ̀ ní pé igi ló ń fi gún lójú. bẹ́tà ah, ah. bẹ́tà kò ní kò ní làákàyè kọ́bọ̀ hmm. tó lanú lẹ̀ bí ẹsẹ̀ ẹran kò ní làákàyè kọ́bọ̀. ẹ ẹ wo mo ti mọ nǹkan tó sọ ọmọ wọn mhm. ọjà jẹ́bọ̀ láti ta ni o ọjà ló jẹ́bọ̀ láti ta. lóòótọ́ ṣé ìmọ̀ gbé gogo ni débi pé ńlọ síbi ọjà tọ́jà fi jẹ́ ń bẹ̀. irọ́ europa ní ta. ẹ bá one point five. abẹnugun ranger. kò sí wàhálà ẹjọ́ ń ta ni. ẹ dákun ẹdúró ẹ ti so èmi nu o. Mhm. ẹ̀yin ọjà àbí nǹkan tẹ̀ ń sọ sọ́nà lọ́jà àbí ṣebí tí wọ́n bá rán yẹn lọ́jà ṣebí èmi náà wọ́n rán. yé gbẹnu sani jáde owó mọ tẹwọn pẹpẹ o lọkọ lọ sẹnu sọ sọ bí ansa àdúrà mọka Ọlọ́run sọ ẹlẹsọ ibọ Ọlọ́run sọ ẹlẹsọ ibọ ṣé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lẹ kò sí ìtò kan wọn bẹ ṣé wò ó lọpọlọ ni. ẹ ẹ wẹ wá dúró o ẹ dákun torí ọlọ́run o ọlọ́run ṣàánú wa kò ní sàṣàkùsà bẹ́ẹ̀ gbogbo wọn òun tá à ń ṣe yọ ẹ̀kọ́ ní mi lé o sẹ́rí bí ọ̀gá bá rí pé nǹkan kan sí ẹyin jú èmi wọ́n fi aggression sí rẹ̀ sí la o ẹ èmi wọ́n provocation rẹ̀ sí la torí ẹ wá dákun ẹ jẹ́ lọ béèrè tó ṣe. èwo ni ṣé wọn lọ ní kọjá jẹ wá láti ta ni. ọjà ìkéwọ́ ah, ah. lọ́jà ń jẹ. ètò ọba ti mọ̀ wọlé lọ ah, bọ́ọ̀ bá ti lọ bí. ẹ̀yìn ẹ̀yìn tú. sọ ń gbọ́ kì í sì ṣe pé bóyá ó pe kọ́ọ̀lù kan tó jẹ́ pé ó ń bá yàn jà lórí fóònù. bóyá kẹ bèrè lọ́wọ́ ẹ̀. ọ̀tọ́ là ń lọ olúwa ìyá mi kú. ìwọ ò ṣe ní nǹkan méjì ju kú lọ ìyá mi kú bàbá mi kú àbúrò mi kú ní tiẹ̀ gbọ́dọ̀ ìwọ eré ibi tí wọ́n ti ṣe kò mọ ni ẹ̀yin ṣe ìyàwó lágbolé yín ni àbí kí wọ́n sílé. àwọn tó kó kọ́kọ́rọ́ sílé àdúgbò wọn dání wọ́n ti kú dànù ni kò sí bọ́lá òun ṣe máa dá yẹn kọ́mọ̀ ní purpose láti dọ́tọ́ lọ́n ti dá yín ọlọ́run ní kẹ́ wá fojú yín ríbi ni ẹ sì ní fojú kan ríbi. ojú méjèèjì ni ni ó mọ fi ríbi. Mm. méjèèjì ni kẹ́lì complete. àmín ṣe wá rí tibitire lọ́lọ́run dáyé bẹ́ẹ̀ bá ti ń ríire ńgbà mi kan bá fi hàn ibi ọ̀tẹ̀lé ni ńgbà bàbá mi ò tí ì kú wọn gbọ́dọ̀ pa ó dáwọ̀ ní fojú kan rí pẹ̀lú ọjọ́ ìrẹ̀ ìlú tó rí bí náà rí bí ọ̀ ní fojú kan rí mọ sọ ọ̀rọ̀ òdì sí mi o yẹ òkú yẹ òkú bàbá yẹn ọmọ ẹnu mọ bàbá bàbá òkú. ó ti dohun àlòpàtì fẹ́ẹ́ náà mú. ó jẹ́ ní mọ́mí ẹ̀ wà bẹ́ẹ̀ wọn ò dẹ̀ sàn kankan. abiola bíi sista ó wà bẹ́ẹ̀ ah. in fact ìgbà tí mo kọ́ débẹ̀ mọ́mí ẹ̀ kọ́ ṣe bí abiyamọ o but kó tí kò yé mi ni pé ńgbà tí mo débẹ̀ nígbà tó yá bí èṣù ṣe wá di ohun tó padà tó ń lájà ni kò yé mi. <laughs> wo má jẹ́ kó yí ẹ sórí ìran tí ò bá rówó rí òun ni ò lè mọ iye ọmọ tó dàbí tiẹ̀ báyìí bó ṣe máa ń ṣe nìyẹn dúró ná ohun kan tó sọ pé o gbé fún Gbóyèga pé kó gbé fún mọ́mì ní last week o gbé fún wọn yes mo gbé fún. wọ́n gbà lọ́wọ́ ẹ yes wọ́n gbà lọ́wọ́ mi. kò ní dáa fún wọn bọ́ ṣe máa ń ṣe ó kì í wo fíìmù yorùbá bọ́ ṣe máa àwọn ìyá yẹn bọ́ yẹn máa ń ṣe nìyẹn ìyá ọkọ bọ́ǹvìtà ló ń pè wọ́n má dá wọn lóhùn mí ní jèrè wọn má dá wọn lóhùn jàre wo gbàgbé ẹ má jẹ́ kó bọ́dà ẹ kó tó wa mọ́tò láti bí ìbàdí next street ń sì wá réèyàn tó da tó máa máa lé ẹ kiri pẹ̀lú owó tó máa pè é má wọ́ọ̀rì aláyé bọ́ sí kitchen fún mi kó dáná ẹ ní kí n dáná lẹ o. ò ń ṣunú ni aláyé dìde kó dáná fún mi jọ ọ Don't think like that. Ó kàn jẹ́ pé busy these days ni. Really? My all the way was bad. That was a bad thing. And you know, pé owó náà do something now. <laughs> So ẹ̀yin náà mọ̀ lẹ̀ kájọ bí àbí? <laughs> Eh, ẹ serious. Ẹ jọ̀ọ́ má pè é padà. Yeah? Talọkùnrin to ń bá sọ̀rọ̀ lórí phone. He's a friend of mine. In fact, ọ̀rọ̀ ẹ ló ń sọ lọ́wọ́. Ó ní ṣé òun tọ́jú mi, mo dẹ̀ ń dá lóhùn. Bravo. Ọ̀dẹ̀ ló pè mí ni. Ìwọ ń bá boyfriend ẹ sọ̀rọ̀. Ó ló ní kó máa kí mi. Irọ́, ó yẹ kó ní kó máa kí mi ni. Ìwà aṣẹ́wó òṣì yìí ẹlẹ́dẹ̀ ẹ̀yin obìnrin tí ò bá ti ṣògùn á jẹ́ pé àkìtàn jìnnà sí ni. Ah, múrewa ọ̀rọ̀ yà bí mi. tí o bá tún sọ anything níbẹ̀ yẹn sórí àwọn tó rí wa àgbàtà wọlé yẹn ó máa ṣe é mọ̀ tó bá wọn bọ́ta now pick your things and get out. Ah, get out. out báwo ah, by this time of the day ibo ló fẹ́ kí n lọ. anywhere tó bá tún yẹn kó lọ i don't want to care get out before i change my mind. okay okay i'll do out. Get out! Okay. Get out! Okay. Wow, you're olúwa mi ẹ̀yin Good morning, Dad. Good morning. How was the night? Great. What is the problem? Nothing. Wọ́n ló kẹ́ jẹun láti bí ẹnu ọjọ́ mẹ́ta ìnẹnu léwọ́ àpọ̀. Mo kàn feel like me. Má sọ fún mi pé òun ronú torí rárá. ìwọ ti ń ronú nípa ọkùnrin ní èjì tó wáyé ṣé kí tọ́ fún ẹ mi ò like boy ẹ dadi why mi ò like ẹ rárá ah. kí ló dé ó ti serious jù mi ò dẹ̀ like irú ọkùnrin tó bá ti serious bẹ́ẹ̀ problem ni wọ́n wọn kì í da lọ́jọ́ iwájú. dadi ẹ na ojú ẹ ti le jù mi fẹ́ ṣó ti yẹ ẹsẹ̀ àmì tí ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọkùnrin kankan ní láìpẹ́ mọ́ for kí lọkùnrin fẹ́ ṣe fún ẹ tí mi ò lè ṣe fún ẹ kí ló wá lára ọkùnrin tí mi ò lè ṣe ṣó ti yẹ ẹsẹ̀ mi ì fẹ́ kó sọ̀rọ̀ ọkùnrin kankan ní etí mi mọ́ kó lè mọ̀ wípé èmi gangan bí mo ṣe jókòó èmi ni bàbá ẹ̀ mo dẹ̀ lè ṣọkọ fún ẹ máa rí mi bí ọkọ ẹ máa rí mi bí husband ẹ máa rí mi bí boyfriend ẹ ah, ṣé kí n fi dẹ́ lójú then lọ dress up gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ lẹ́ni ibi tó bá fẹ́ lọ máa gbé ẹ lọ síbẹ̀. Dad, are you serious? I am very serious. Ó lè oh. mọ̀ pé kò sáyé ọkùnrin kankan eh. <laughs> Yo, thank you, Dad. Thank you. You're welcome. Dad, I love you. I love you. <laughs> Okay, I'm coming. Go and dress up. <laughs> Máa fi rònú ṣe ra ẹ léṣe nítorí ọkùnrin Ah èwo lọ pẹ́ nu gbogbo ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí èwo lọ pẹ́ lórí ní tí ò tó nǹkan tẹ́ ń dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ṣé kò yẹ téèyàn bá fẹ́ dúpẹ́ ṣé kò yẹ kó gba ṣọ́ọ̀ṣì àbí kó gba mọ́ṣáláṣí lọ kó lọ lè ṣètọrẹ àánú bẹ́ẹ̀ ni. kéde ẹ ṣe ṣe ti ìtọrẹ àánú gangan ni ó jẹ èmi lógún bí kò jẹ́ pé tí ọkọ àtìyàwó bá jà ṣebí àwọn òbí ó pè wọ́n jókòó wọ́n bá wọn yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ àtọkọ rẹ̀ tí àwọ̀ wà láàrin wọn kí ló yẹ kí bàbá ṣe tí bó yẹ kó bá wọn yanjú ẹ̀ àwọn aṣọ pa àwọn ọmọ ti bí ọkọ fún níbo náà ti ń ṣerú ẹ̀. ọ̀gá náà fẹ́ ní ráǹkì ni. ẹ fara yín balẹ̀ o ṣẹ́rí ìtẹ̀ ń wí ni mm. ó dàbí pàlà tí òní lè yẹ torí pé àwa fúnra wa àdẹ̀júlẹ̀ láàfin rí mọ́. ìmọ̀. ọ̀rọ̀ ah! ìmọ̀ kọ́ àti pé ntí ọ̀gá ń ṣe o eh. tí wọ́n ń ṣe òun mm. ó burú lọ́dọ̀ tèmi. kò lè ṣẹlẹ̀. ẹ eh, ṣé wàá fẹ́ lọ jẹ́ kí wọ́n tún kàn san ṣe nǹkan míì ni. ẹ ṣe àwọn ò lè pọkọ mọ jòkó kí wọ́n bá wọn pa. Eh, ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ó ti yé mi síbẹ̀ ti fọwọ́ júwe ìmọ̀ ah. kókó nǹkan tá a sáfẹ́ sọ ni. ó mọ̀ dá kí n wá látọ̀ yọ ah, o. kò lè mi ti àwá. ẹ ní sùúrù dáre irú nǹkan burúkú ni ò dá Eh, báwo ni eh, a ti sọ eh, ah, ẹ kú sí ẹkú àtàárọ̀. iṣẹ́ kí ni. Ah, kí ló tẹ̀yìn ọmọ ju kẹ́ máa gọ́sìpù lọ. gọ́sìpù àá gọ́sìpù ah, láì sọ tọ́pẹ́ àlàbí àwọn kọ́ gọ́sìpù. ok ó ní gọ́sìpù àkọ́. <laughs> mo fẹ́ kó yé yín pé gbogbo nǹkan tẹ̀sán látàárọ̀ láti bẹ̀rẹ̀ dópin gbogbo ẹ̀ ni mo gbọ́. àdàkọ bravo. bíye bíye mọ́nú wa o. ẹ́ personal assistant pa. kásá ti àìdí àlá ní ìdíjàre sórí ọ̀rọ̀ ẹ̀ là ń sọ́rọ̀ àyìn o sórí bó ṣe ń ṣiṣẹ́ takuntakun nù léyìí bí sẹ̀rẹ̀ ó ṣe gbèrú sí i tí wọ́n fi kún ráǹkì ẹ̀ ní dáńsọ̀. èmi wá sọ̀rọ̀ mo fi kọ́ ọ̀rọ̀ mo ní bó o ti máa dìbí rẹ̀ tó ń de gọ́bù bí ẹja. bí ẹja láràn. máa ń de gọ́bù bí ẹja. ara ló fi ń dá ara ní. mo fẹ́ kẹ́ mọ̀ wípé èsì ọ̀rọ̀ yín ẹ máa gbà tá a bá dé láti ọ́fíìsì lálẹ́. Ah, ah, kí ló dé láti ṣẹlẹ̀ sàmú ọ̀lù ewu làbúrò kó rìsọ́ọ̀tì wá fún wa. kí la ṣe. a ah, sì play game. sack letters yìí ni. personal personally you are sacked already. kí la ṣe. mọ fẹnu òsì sọ̀rọ̀ fún wa jàre tó ń fọn tọ àbí wèrè lélẹyìn ni bíi so eh, gbọ́ nǹkan tá a sọ pé eh, ìpẹ́ẹ́rẹ́ àkú lọ wàhálà rẹ là ń sùn là ń kó là ń ṣe ní àyìn. bóyá gbogbo yóò mọ̀ wípé lẹ́yìn ọ̀gá èmi ló tún kù nulẹ̀ àtilé o àtọ́fíìsì o. ìwọ náà ni ṣùgbọ́n tí ń bẹ láti mọ́lé ẹ kọ́mẹ́ntì ṣe kò wú. wàhálẹ̀ là ń bá kiri látàárọ̀. ẹ má wọrí a máa pàdé lálẹ́. lálẹ́. PA. PA personal assistant. ẹhẹ personal bẹ́ẹ̀ ti rú. ọ̀rọ̀ rẹ lásìkò sọ kò yé bí tí o ṣe dáa olóhùn mọ́lé babaláwo kan tá a lè mú ọ lọ mm. kó mọ̀ fi nǹkan bọ́ọ̀gà sọ̀rọ̀ tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sí. ẹ ẹ ẹ ẹ jọ ẹ kí ni padà sẹ́yìn kí lọ sọ ah, ní ìsìn ìbọn rògùn ní bá sọ ẹjọ o ẹjọ kẹyàn má rope mi o ta ló rope ẹ èmi lèmi sọ pé kí o ya mọ ọmọ níjà èmi lèmi pẹ̀lú yíjọ sàmọ̀ràn bẹ́ẹ̀. ìwọ ló sọ bẹ́ẹ̀ ìwọ ló sọ bẹ́ẹ̀. Ah, bá awusa. gbogbo ẹ máa wà nínú lẹ́tà yín. tó sọ. bá a ṣe fẹ́ sóògùn sí wọn mhm. bí màá ti máa gbowó lọ́wọ́ wọn. tiwọn náà already. ẹ lè rope. wọ́n already. dára sí mi ọkọ mi look here darling mo fẹ́ kó mọ̀ wípé ìrínisí níṣe ni lọ́jọ́ bá a bá ṣe rìn la máa ń kó ni when you dress responsibly a responsible man will come your way. Hmm? Mommy. Ọkọ mi. I'm not disagree with you. Nǹkan tó wà ń tán sí nìyẹn. And I have to belong. Really? Yes, ma in vogue? Yes. My darling, I disagree with you. Wano, ná, ṣé mi ò ṣèwérí ni? Ìgbà yẹn yàtọ̀. Oh, ìgbà yẹn yàtọ̀. Yes. Ó yàtọ̀ àbí? Mm. Wò bàbá iro irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ah, ah. Ṣé wò mọ̀ pé tó bá múra bí ọmọ alálùbáríkà, ọmọ tó ti lere. jáde, ọmọ tó ń kọ́ o Ó mọ̀ pé ìgbà yẹn ló máa pàdé ọkùnrin responsible tó ń kọ́ léèrè náà tó máa dẹnu ìfẹ́ kọ ẹ́ look here for instance ẹni tó fẹ́ẹ́ fẹ́ christian gidi i mean christian gidi ni o ó máa máa bẹ̀rẹ̀ sí ní lọ sí church gbogbo ìṣesí tiẹ̀ náà á dàbí ti christian á dẹ̀ tún máa fi àdúrà á máa fi run ara ẹ̀ lọ́wọ́ likewise ẹni tó bá fẹ́ muslim náà láyà àbí lọ́kọ ká sọ póbìnrin ni a máa lọ sí mosque a máa borí ẹ̀ kò ní ṣara sílẹ̀ á dẹ̀ máa kírun má tọrọ ẹ o don't get carried away with the crowd okay mom èmi ti gbọ́ yín o ṣùgbọ́n nǹkan tó dá mi lójú ni wípé when it's time the better we come. Darasimi. Ma. The time is now. O máa bẹ̀rẹ̀ ẹ̀ nísinsìnyí Okay. What's wrong with you? Ṣùgbọ́n ní history pé mi ṣara alẹ́ rí ni. No. It's not you expose your body ló bá rọ́kọ fẹ́ náà. O mọ̀ tó máa expose ara wọn mọ̀ bí tó máa wà ní. Night clubs báwo dẹni iṣẹ́ yín. Ah, o fẹ́ change topic àbí. Mm. Eh, dára sí mi dára sí mi á eh, máa wù mí tó bá mú gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ tó bá mú lò ó náà wá rí i pé a ṣàǹfààní ńlá fún ẹ. Let people see you as a responsible girl. Okay. Be responsible. Okay, mom. Okay? It's boring. Okay. Iṣẹ́ wa okay. Adúpẹ́ lọ́wọ́ náà. Okay. <laughs> tẹ̀lé ọkọ mo ti gba aná mo ti elevate kéèyàn kàn wọ studio àwọn ọmọ oníhìpọ̀p yìí gan láì jápára èèyàn yá kéèyàn wá wọ studio kó ní mo ti gba aná mo ti elevate láì sòwò stove mo ti gba aná mo ti elevate ó lé mi kò lè celebrate. akéde àgbáyé bó o ní o ẹ̀wà mo fẹ́ sè lọ́sàn-án ìsọjà bó o jẹ́ bó o sì jẹ́ bóyá kó o kú pa gbogbo ẹ̀pọ̀ kó o jẹ́ lálẹ́ òkèlè mo fẹ́ rò ah. kí ni gbẹ̀. àtọkẹ́ hmm agbọ́nùtàn pé wọn náà bímọ ṣé ọmọ rẹ lè mọ ètí ìjẹun látàárọ̀ kọ́nà kó jẹ́ èkó àtẹ̀kọ́ lẹ́fẹ́ fún kọ́ máa béèrè pé ṣé yóò pa gbogbo ẹ̀pọ̀ dálẹ́ ṣé wọ́n yàn wẹ̀ fún mi ni àbí rọ̀rùn sí wọnù. ọmọ tèmi ẹ ṣalájẹ ẹbọ kọ ọ kì í ṣe jẹun kó o kú alátẹnujẹ tẹjú má le jò ọmọ tèmi ẹ ṣe kì í ṣe mọ́ra bọ́. àwọn òwò wá di mọ́ra bọ́ o. lọ bí wọ́n lé yín. nílé wa mm. ọgọ fún tọ́sọ̀ mo kó wọn wá ṣiṣẹ́ nílé wa ni èèyàn lè ṣe kó ọmọ kan pé ọkàn kọ wà lára àwọn tí ó sọ ló kọ ó kì tó bá fọmọ ọmú sunkún kú ni ha èmi ni má rà bọ́ àti kí ló dé tí wọ́n mèrè lọ́rọ̀ mi pé ṣé ẹ wà lẹ́fẹ́ sí o ẹ ṣé mi ò jẹ́ wà tí wọ́n lo lóúnjẹ tó wà nílé ni àbí kí n tiẹ̀. ẹsẹ̀ bí wọ́n lo níbọ̀ bá ti jẹ̀wà ìmọ̀rùn ọ̀nù ọmọ pò yìí ṣáláńgá mo sì wò pé kí o tó jẹ́ sórí bíi tèdè kí n wá sọ fún ọ pé sọ jẹ̀wà bó sì jẹ kó o jòkèlè lálẹ́ ṣé mo ti ṣàṣejù. ọ ṣàṣejù kèwé làbúrò ọmọ pẹ́sàn mi ọlọ́rọ̀ òsì lẹ́nu ọ̀rọ̀ ẹnu rẹ ò dábọ̀ tí rí lọ́rọ̀ ẹnu ẹ rí. ṣé ìwà pupa is not artificial níwọ̀n kan to dàbí bèbí bùtíìkì. orí nǹkan eléyìí sparrow. kí ni gbẹ̀. eyín mi lọ fi we sparrow mo dáràn sẹ́yìn mi ò dá ni. rubbish personnel. Ah! wọ́n lọ sí eléèbó òfò eh. ìwọ gan rubbish passenger. wọ́n bí fila. fìlà tó bàjẹ́ ni òwí ni ní ìsìn lọ́pọ̀ kàkà kú bí ẹni gbọ́jọ́ kú ní ìsìn torí mi ò mọ wàhálà ayé rẹ̀ bó sì jẹ́ kó jẹ́ wọnú ilé lọ́mọ́ nílà ìwọ kọ́ ló gbà mí síṣẹ́. ìwọ ló kù ẹni bá ro kúrò mi yóò kù síwájú eh. mi ìwọ ló kù ọ ti mọ báyàn fi èpè lò ìwọ gbọ́n gbọ́jọ́ kú. àwọn òtí ẹni kúkú kú kan ta kú ah, ló ṣẹlẹ̀. kéwù irú ìró iná ẹ̀ nìbọn. sórí nǹkan. Ah, ọbí ṣe yín ni. eléyìí ò ṣe pé ìwọ ò ṣe pé ẹ fẹ́ fẹ́ pé wọlé àìbẹ́ẹ̀ kọ́ kò sí pa fẹ́fẹ́ pé balẹ̀ jẹ́ kéwù tó kélẹ̀ lè ń ba kan mọ́lé lórí. kéwù tó kélẹ̀ bá fọmọ sí. Mm. yes. bí wọ́n bí ẹ̀yin méjèèjì níbejì ìyá yín ò ní dúró. Ah, ẹ̀yin dákun kí la jẹ lọ́sàn-án yìí. ta lẹ kọjú sí. ta ni wọn àtọkọjú sí tójú wọn náà lọ. ni ta ni tẹ̀sán tí bí kò tó lúrú. ah Ah! ẹ kọjú mọ́ ẹni onídàájọ́ tẹ fèsì. Ah, ah, àtọkẹ́ ngbà ẹ̀gbọ́n òní ń dání oúnjẹ fún mi ń ṣe àkọjú sí èmi ṣe tí bíi kótó lúrú mọ́ṣẹ́nu gbẹ̀ẹ́ bí áfíríkà méjì kì í yorùbá <laughs> igun wa lè gbádìí ẹ kò lè gbádìí ẹ bàtí ẹ bá ti ẹgún ṣé ọ̀yẹ́ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́rù kò sí wàhálà o èmi. ẹ̀yin ọmọ ẹ̀yin fàdéyí olóró kẹ tó mọ kò fọ ẹ wo bí ṣèbádà lẹ mú lọ ẹ gbóko èkúté lọ kẹ lọ dẹ ṣe èkúté kẹ ṣe kẹ jẹ. ṣèbádà ni lọ́wọ́ mi ẹ ṣé kí n wá fìgì ọ lérí ni. ẹ fìgì àwọn ará ilé yín. Hmm ngbà ìpẹnu àwọn aráàlú mi bí sí máa rí pàpàpàò bí tiẹ̀ ṣe ń rí yìí nìyí ah. mo koto lu. ẹ wo ọkùnrin ah, ah, mi ń jò níyìn. ẹ wo ẹjọ koto pito. <laughs> ẹ wo láàrin èmi pẹ̀lú yín náà ẹ má jẹ́ ká tanra wa o ẹ̀yin náà ń gbàdá káàkiri inú ọgbà London bridge. èèyàn ẹ fáǹsì bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ bí mo ti wà dọ́wọ́ yín ni èèyàn ń wo kínní irúbọ̀sẹ̀ lẹ́sọ̀ rí bí koto olóró nìsín borí yín bá yí tẹ sálù ẹ̀ ní gàngán mọ́. owó mi òun wàdà sọ ọjọ́ kókó tí wọ́n fẹ́ gé ni. Ah, jẹ́mi ọ wọlé lọ kó tọmọjọ tọ kí àti síkìn lójú wọn bó bá rí bákan náà. ẹ tún jẹ́ agbọ́. sọ̀rọ̀ mm. mọ̀ yìí mm. má kàn kí mọ́. tí bá ti ń bèbú má dà lóhùn sọ́ǹgbọ́ mi kò ní bújù kan lọ kí má dà lóhùn. má dà lóhùn ṣùgbọ́n bí èsì tó máa ń fọ̀ ìní máa fi léra wọn ẹjọ́ máa tàkùrọ̀sọ sóòtórù rẹ fẹ́ lé ni. ẹ ẹ ìwọ ni ṣé mo tó rẹ fẹ́ lé ṣé mo ní ẹ bá wáyà wo ni. Uh-uh. bẹ́ẹ̀ bá rí yàn fẹ́ sẹ́rẹ̀ eléyìí eléyìí wà fẹ́ kọ̀fẹ́ eléyìí kọ̀fẹ́. Ah, ọmọ yìí rẹwà. ó rẹwà tó bá rẹwà èmi náà ra dodo. èwo làbùdọ̀ rẹwà ìgbó. ẹ dodo èdè ni ma fi jẹra wọn. dodo èdè tó bá wù yín kẹ́ fi dodo sí wọ́n lè fi dodo eh. wọ́n lè fi jẹ yín dandan ni kí n fi jẹ wà ní. tóní. ẹwà ni. ẹwà hmm. ọ̀dà. ó yẹ kẹ́ ẹ pa àwọn ẹbí yín o. fún kí ni. gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín wọ́n ràn yín lọ́wọ́. bí báwo. àkọ́kọ́ ná ẹ fáyìn. ení ẹlẹ́ẹ̀kejì wọ́n bu làásì. ẹ̀ta. káwá tún níbẹ̀ ti rí tẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yín wà sweet ni kò bá da. yọ tọmtọmu yọ tọmtọmu ọmọkùnrin máa lá ọ̀rọ̀ ni. ṣe é tún gbọ́ yọ tọmtọmu ọ̀rọ̀ mi wà sweet. ẹ lọ kọ̀ǹpútà village kan fọ̀mátì yín dànù. Hmm? ẹ jẹ́ wọ́n pààrọ̀ memory card yín. samẹ́ni gig. ẹ kò ṣe gig wọ́n lè fọ̀mátì yín dànù àbí kí wọ́n bá yín pààrọ̀ èdè lu èdè yín náà dáa. ẹ gbọ́dọ̀ lọ sílẹ̀ ọ̀dọ̀ òyìnbó gangan ni Eh, èdè tí yé èèyàn bàbá èèyàn ti ń fọ lè yẹn fọ wọn wá kéde hàn yín. Ah, Ọlọ́run kí n má fèdè tọjá mọ́ tìlú mi. nígbà tí wọ́n ṣe ń táfíù kan tó gbà yín kò jẹ́ wọ́n ṣe mẹ́díkà gan fún yín. bí ìfẹ́ tó ń ṣe eh, eh, ìfẹ́ ẹ fẹ́ láìwá gé orí tèmi bọ́lẹ̀. so what's the name. ọmọjọjú. ọmọjọjú. yes. oh okay. Okay, hello sir. Yeah. Eh? Eh, yes, ẹ lálejò ni. Kí ló porúkọ ẹ? Oh, okay, what's it? Dárasími, Dárasími. Dárasími ni sir. Dárasími? Ah, ní kó máa wọlé bọ̀, ní kó máa wọlé bọ̀. Oh, okay sir. Yes sir. One to one. One to one. Yes. Okay, yes ma'am. Yes, yes ma'am. Yeah, come in. Come in. Oh, darling. Ah. <laughs> hold it má darí mi bó ló ti wá ṣé wọ́n ni mo pè by the way kí ló ń wá please stop all this expensive joke ah, ṣé o mọ̀ ọmọ ni. ẹ gbà mí jọ ṣé Uh jọ uh-uh. like seriously are you crazy come on jọ kí ló fẹ́ kí ló fẹ́. mo fe rí ẹ. o fẹ́ rí mi. èmi ò fẹ́ rí I don't want to see at all. Mi ò fẹ́ rí ẹ rárá In fact, jọ ṣé bó ṣe dúró yìí, kí ló tó bí mi ju bó ṣe lọ? Appreciate the door now. You mean I should go out? Yes. You mean I should go I said, out? Appreciate the door now. Ah. ah. <laughs> No, you are joking. Oh. Don't worry me. Sit How are you today? Mm. How are you ah, today? Ah. Ṣé obìnrin pé mo pé ọkọ mi? Mo ṣe máa bínú, mo ṣe máa bínú. Irú kò lè pé láyé náà ló ṣe pé náà. How are you? I'm fine ta làwọn. ah my dear má bínú sórí tá máa ń sọ̀rọ̀ àwọn olóríire tó jẹ́ dára sí mi hmm. ìwọ gangan ni sórí àwọn wèrè kan wà tó jẹ́ pé wọn ò mọ ibi tán ti wá wọ́n ya wèrè gidi gan wọ́n ṣe ọ̀nà rìn wọ́n ṣì rìn àwọn ni màá dẹ̀ sọ fún àwọn tó júwèé ọ̀nà fún àwọn àbúrò wọn pé kí wọ́n pààkì wọn kán pààkì wọn jáde ẹ ẹ madam please like i said i appreciate the door. you, you mean I, I, I should go out. get. Oh, okay, oh, okay. Mama jáde. Out! Come get Get out of me! Bó máa rìn lórí burúkú káàkiri nìyẹn, jọ máa bínú sí that. Ṣé mm. o ti miss me jù? Miss me. Come on, come on, appreciate me. Ẹ jọ, ẹ bá mi fọwọ́ bà. Ká dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù. Ọ̀nàrẹ́bù. Mm àwọn onílù wọn ní mọ́ fi hàn wọ́n ohun tó bá fi jù wọ́n lọ mọ́ fi hàn wọ́n ọ̀nàrẹ́bù ẹ mọ́ fi hàn wọ́n ohun tẹ́ ẹ bá fi jù wọ́n lọ ẹ mọ́ fi hàn wọ́n ẹ ọ̀nà tó mi bá wọnú àgbọn ni wọ́n fẹ́ rí o. wọn ò lè rí. bẹ́ẹ̀ sì ni pẹ̀rìwò lásán ni wọ́n rí wọn àti ìrẹ́gùn ìrẹ́gùn ẹ̀yin àgbàlagbà nínú òṣèlú náà lè máa sọ wípé kò sí jáàánú òṣèlú hmm. káfa ti òsì mọ́ra káfa tọ̀tún mọ́ra hmm. ó nìyàn fi ń darí ìlú bẹ́ẹ̀ni ó ní mo ní kí n ṣe mo ń wò pé ká sọ wọ́n dọmọ níná bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda yìí. dàmọ́ mọ́ ọmọ tán kéèyàn ó kó gbogbo téèyàn ní sọ pátápátá. Hmm ká kó lọlé wọn ká pín fún ẹ ní ẹni tí ò ní ṣe tiwa ò ní ṣe tiwa. bẹ́ẹ̀ ni kí ni kí wọ́n tẹ̀ wá fẹ́ yé wa ẹni bá ń lé ọkọ ìpèkúpè ní òpè ni ó lè gba ayégún ayégún ayégún ayégún. ó ti bá ti wọ̀ wá wọ̀. mi tẹ̀lé kó mọ́ mi ti sú mi. <laughs> I'm just tired of this embarrassment. But dára sí mi, dára it's okay. Ah, What is going on? Kí ló ṣẹlẹ̀? Mo ṣe ní kankan mo fẹ́ sọ. I'm just tired. I will kill myself. Ah! Kill yourself báwo? Ẹ jọ̀ọ́ má bínú. Ẹ jọ̀ọ́ jọ̀ọ́ lọ mo bọ̀ mo bọ̀ mo bọ̀. Kí ìkẹ́. Àbí ọ̀nà tó fẹ́ gbà yan sọ́nà rébùrè. Ẹ̀yin ni ẹ má jà fílẹ̀ o. Ah, Tọ́jú kí náà. gbogbo ayé àti dòrìṣà ooo ẹ̀wí àdó àti dòrìṣà àwọn ọ̀gbẹ̀rẹ̀ ooo wọ́n gbogbo ayé àti dòrìṣà ooo. ẹkùn ní àforí kókókó àgbààgbà ọmọlé ògbẹ́kẹ̀rẹ̀ǹgbẹ̀ ròdò akínrìnmọ́lá ẹlẹ́gùn ló hmm. létí ìṣẹ̀dá rẹ̀ rèé o gbogbo tá a bá ti fẹ́ kó mọ ṣẹ́ mọ́ lára ni o tó bá ti gbé tí ọ̀tún rẹ̀ wọlé kó sì máa gbà tòsí wọlé kó ṣẹ́ mọ́ lára àṣẹ o àṣẹ o kó ṣe kó ṣe ní tìlá kó ṣe kó ṣẹ́ mọ́ lára ni o. o ti ṣe torí ìtajúwèrè lógún yín làkọsìmọ̀gbà ló bílẹ̀ òkété fìrù nílẹ̀ ilẹ̀ gbọ́ àkùkọ kọláyé ẹgbẹ́ gbà lọ́rùn fọláwíyá o ọyá ǹdẹ ọyá lọ mọ́mọ́ rẹ ọyá ọyá. àwọn ọjà àbọ̀rí gbọ́ngbọ́ èsì àbìrún kìlọ̀kìlọ̀ agbẹ́mi ní wọlé ẹja agbájúmọ̀ nípa ilé ẹ̀pọ̀rọ̀ jẹ́ sùúrùsùúrù là á sọ̀rọ̀ èsúrú bàràbàrà bara á sọ̀rọ̀ bàrà ọ̀yá ẹ máa lọ ẹ máa lọ ẹ gbéra gbéra. kọ́ gbogbo sí àwọn ẹni lọ́fẹ́ ni eréṣu kò lọ́la o òrìṣà náà sọ̀rọ̀ ọ̀gbọ̀n ló bu yìí fẹ́rì àpẹtẹkọ̀dì ẹwọ ẹfọ tí wọn fẹ́ fọ ẹfọ sunkún pọ̀wọ̀n níyì òrìṣà náà sọ̀rọ̀ ọ̀gbọ̀n òun ló bu yìí fẹ́ fọ̀ ó lọ níṣe abọ́kùn mọ̀ lọ́jọ́lọ́jọ́ àjàǹkọ́ lọ́kọ̀ọ́lọ́ ni òfẹ́ tọwọ́ rẹ̀ mú wa àwọn àwọn òfẹ́ fọwọ́ rẹ̀ lẹ́nu jẹ àdúrà bò ní àlàkẹ́sù tí ó lálàlà tí ó fẹ́ tù méjì bọ́ nítorí ajé ìka sárasára àwọn ọba tí wọ́n fẹ́ ba ọ̀kan gbọ̀ngbọ̀ngbọ̀ àwọn ọ̀tún ọkọ̀ mi tẹ́gbà tí wọ́n fẹ́ ba ọkọ̀ mi tẹ́gbà tọ́lá ẹ̀ lọ́rùn kásá àbí kájà ni àdúrà fọ́nù gbó tí ó fọ́ pokùn tí ó padà lẹ́rù ẹni mojúbà kí bá mi kọ́mọ sẹ́ ọ̀la mojúbà kí bá mi kọ́mọ sẹ́ ọ̀túnla mojúbà kí bá mi kọ́mọ sẹ́ fọláwíyọ́ ó tapa! tàpá ó yà mú ọmọ ẹ. dára sí mi olúwa dára sí mi o gbọ́ tí mò ń pè ẹ́ now let's go jálọ. where where are we going where are we going. jálọ jálọ. Ah, ah. eh, eh, ẹ kó wa jùmọ̀ tó ẹ fún mi. Ọ̀gá. Jókòó jókòó jókòó jókòó jókòó bẹ́ẹ̀. mi ò fẹ́rẹ́ nìkan kan nu yín kó tẹ̀lé mi àtógógó àtógògò mi ì fẹ́rẹ́ nìkan kó tẹ̀lé mi náà kí ló ṣe. zoom. mo rò kó làlàáfíà. ọ̀gá ẹ já lọ. ọ̀gá. ó dà kó ní ẹ ọ̀gá. ẹ má pẹ́ sá. kí Ah, ah. ẹ tá máa béèrè lọ́wọ́ ẹ̀rọ náà tó wà láti lórí. Ah, ṣégiri ò mú yín ẹ tá bá béèrè lọ ẹ dákun kí ló sọ̀rọ̀. ìyá àjọ o sì ń bi agbe kí ló ṣẹlẹ̀ mẹbi inú ilé kan kan ìkan inú ilé lẹjì tí ó ń bọ̀ kí ló ṣe wọn gangan. ẹ ẹ ẹ tiẹ ẹ tiẹ ẹ house jọ kí ló ṣe ọ̀gá tí wọ́n fi rọ́ọ̀sì jáde pẹ̀lú ni àní kí mo béèrè sef àbẹ́ ìwà àgbà mi ni kí lè tẹ̀ dáná sẹ́mi ló yẹ ọkọjú sí pé kí lọ́sọ̀gá tó ṣe là lójú bí igi ẹ̀fọ́. ẹ ìwọ náà wò pé ó jọ la ẹ̀fọ́ mm. ẹ jọ irú igi wo mẹ ṣé igi gúre ni àbí tẹ̀tẹ̀. sọkọ ẹ ebo ló ní. sọkọ láì ṣe wizkid ngbọ́ ọtún fìlàmì wé sọkọ ó rèé o pé. ẹ ẹ wo ẹ mọ jà fa nǹkan tó yẹ ká fa ẹ akọ̀wé kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jẹ́ kí n lọlé kí n lọ pé ọ̀gá kí wọ́n tó ṣẹlẹ̀. ẹ ẹ wá ẹ mọ ẹ mọ tí lọkọ lọgá èmi lèmi ṣe làbí gé ẹfọ. sọ gbádùn. akọ̀wé ẹ mọ bínú o níwọ̀n kan tí filẹ̀ dàbí ẹgbẹ́ akọrin ọ̀run. àwọn ibi tá má ẹnu ẹ ẹnu èdè. mú ẹni ọmọ rí tiẹ̀ rẹ. one one irọ́ kéèyàn má gbé ló fa one point one. one one jọ straight wind ni kò gbé One one one one, gbé mi ló fa. yáàjọ ah! yáàjọ ah. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ ń tẹ́ ká bí ni kí ló ṣẹlẹ̀ sọ́gà gàgàgàgàgà. àbí ẹ akọ̀wé kí ló sọ̀gà. ẹ akọ̀wé ẹ̀yin náà ẹ gbọ́ kí ló sọ̀gà gbogbo èèyàn kàn yọ ebu lára yín bígbà tán kì í lórí kílé yín. ẹ àwọn àti bébì wọn wọn jọ rọṣọ. irọ́ ojú ti wá fún àmọ́ pé àwọn àti bíbí lọ́jọ́ jáde. èwo ń gó wèrè gan tí ọ̀rọ̀ bá ti kọ̀ ọ̀rọ̀. ẹ ẹ wọ ẹ pé ọ̀gá ah, tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ gíláàsì bíi mìíràn mọ́tò ah, àwọn ibi tálà ìwé sùtù ìrèbí pálí ẹja yìí àní kí ló sọ̀gá ẹni wọ́n rọ́ọ̀sì jáde àti bébì. ẹ wá ogun tá a sọdún tí mò ń rí ẹ̀rí kí ló sọ̀gá o. kí n la ní ẹjọ́ ń gbénu lé kọ́ ni. gbé dromẹ pa pa pa pa pa. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mí. èdè mi èdè láti dì ibi tẹ́ fẹ́ báyọ̀ nìyí. Hmm. ọmọ rẹ̀ ni mí wọn kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀ ìdí ò ní dì mí àṣàṣì ò ní ràn mí asán ò ní jẹ́ tèmi ẹni bá robi sí mi ibi àpá tọmọtọmọ tẹbítẹbí tààràtààrà tí ràn tí ràn. gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ wáyé kò fi gbogbo ara yé mi o àbí n bóyá yóò ti yá àwọn àwo tó kù. ní kò yí asẹ́ ẹ̀. ẹ ó yé yín ẹ kódà ó yé yín jù mí lọ ẹ mo bẹ̀ yín ni mo fi lé bẹ̀ yín ẹ tá a bá ro tòní ẹ jẹ́ ká ro tàná ẹ jẹ́ ká ro parí bíi ibi ẹ ẹ fi fà pèrè bẹ̀ yín. ẹ wo ẹ baba. gbogbo ń tẹ̀ ń sọ pátápátá là ń gbọ́ ẹ̀yin ọmọ wípé Fọláwíyọ tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó sọ́ra rẹ̀ dí àṣẹ̀ṣẹ̀ yọ àkànní ó lóun wá bìwó gàǹgà ọwọ́ ayájú sómi gbóná àwọn awo omi gbóná òjò gbogbo wa náà la mọ ipa takuntakun tí bàbá rẹ̀ kó nígbà tí ń bẹ láyé ó sì ti kú ọmọ tẹ́ ń sọ ìgan kọ̀mẹsẹ̀ tọ́sẹ̀. kọ́mọ́ ah, eh, eh, rárá bá a bá sì bàjí ní bàjí mèrè bàbá ọ̀bọ. èrò ah, ọmọ yìí mọ ó mọ àní kò mọ bàbá àló mọ pé òun sẹyìn bí ọba mọ ni kò ní kémọ gbà wá bá mi ó ti kémọ gbà wá ẹ dákun ẹ jẹ ká gbà á àwọn ò ní gbà ẹ dákun. a lè gbà o. ẹ dákun ẹ dákun. Ah, olúwo ẹ sọ̀rọ̀ tó wà lẹ́yìn ni. ní sábàrà ọgọ ah. inú ń bí mi ah, gbogbo alamọ pé rán rán ìwọ̀n sùn kirimu kirimu ni dáwọ́ àgbà gbogbo bá mi mú tó bá fìdí àkíngbè sọlẹ̀ ká ilé ibi tó bá sọ sí ìgbẹ́ ẹ̀mú akúnlé ọ̀hún kankankan àmọ́ bí wọ́n bá wá kọ̀ bí wọ́n bá láwọn ò ní kó gbẹ́ ẹ̀mú kalẹ̀ dandan ni kílẹ̀ ọ̀hún gbóná. bàbá àwọn òye ṣé bí wọ́n nígbà mi gbó òun nígbà mi gbó bẹ́ẹ̀ ni gbàmí ọ̀dàn ni gbàmí ọ̀dàn gbàmí gbàmí làgbà àkì gbàmí sẹ̀mírò bàbá àwọn awo tí ń bẹ lórí àpèrè wọ́n ti tafa kódà ọ̀fà òun ó ti délé ó ti dóko má jẹ́ ń tan ìyẹn ọ̀rọ̀ tẹ́ ẹ bá wáyé ẹ já ni kì í sàkàn. àgbà wo má tún kàwé àkàrẹ yìí dákun mo bẹ̀ yẹn dákun òṣùbà yìí rèé. bàbá ẹ mọ bẹ̀bẹ̀ ẹ dákun. ejò ti wọ́pọ̀ omi tàná. ẹ bóyá kí bóyá kí n dákun. bàbá má jẹ dọ́sápò yín nu oje kán dọ̀. sọ̀rọ̀ mi ń bẹ. irú ọ̀yìn tó wà yìí náà ni ó tọrọ ẹ dákun ẹ̀ tó ẹjọ́ kí náà tún ń wa tí wọ́n ti gbàrà ti ṣe ti wa yóò kàn fẹ́ máa sọ adi jẹun jẹun ó sú mi o. <laughs> ẹ wò ó ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ wọn ẹ má jẹ́ kí aláàgùn jìnnà lórí ọ̀rọ̀ wọn o inú mi dùn pé gbogbo àwa tí a jókòó síbi ìkọ́lọ́pátá wọn la mọ nǹkan tó ń jẹ́ òṣèlú òṣèlú kẹ̀dẹ̀ rèé mo dọ̀bálẹ̀ inú mi dúró ni àwa ni ká tọ́ wọn ní gbogbo ọ̀nà tí wọ́n bá rò pé àwọn lè gbà láti yọ sí wa tó bá jẹ́ nípa tówó ni owó ń ṣe pírọ́blẹ̀mù tèmi o bá a ṣe máa jáwé olúborí nínú ipò tí mò ń dù yìí gangan òun ló important sí mi iye tán bá fẹ́ gbà ẹ jẹ́ ká fún wọn tá a bá wọlé tán kèrègbè ló máa júwe ibi tá a máa fòkun sí yìí. Hmm ẹja fún wọn lówó ẹja fún wọn èlò náà fẹ́ gbà. àwọn wo lówó. àwọn tó ń béèrè ẹ. àwọn ẹranko yẹn la fẹ́ fún lówó àwọn tó jẹ́ pé tọ́lọ́run bá dúró tì wá tán tọ́lọ́run gbà fún wa tá a dìbò tá a wọlé tán àwọn náà máa kọ́kọ́ tako ìjọba wa dandan ní ogbó owó tá a bá ná tá a fi dìbò a máa dá padà síbi tówó ti jáde àwọn kan yìí náà náà máa kọ́kọ́ máa tako ìjọba wa nígbà tó bá dìbà yẹn a fún wọn kọ́ bọ̀ ká tiẹ̀ wá gbà pé a fẹ́ náwó lóòótọ́ ọ̀nà wo la fẹ́ gbà tá a fi ní náwó àná jù. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fọkàn balẹ̀ orí tá a fi ṣèwé kò ì kúrò lọ́rùn gbogbo yín lè rántí fọ́múlà twelve thirteen fọ́múlà twelve thirteen yẹn gangan la máa lò fún wọn. twelve thirteen ṣé ẹ̀rẹ̀ rò pé ìyẹn máa work àwọn èèyàn stubborn o wọ́n dẹ̀ wá ẹ̀. You can see we're in the meeting, so why are you doing like this? Lọ dúró dèmi ní reception màá wá báyìí. Rárá mo fẹ́ rí yín sin sin sin sin. Ah. Dára sí mi. Fa. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ṣẹ́rí ọmọ yóò ṣe bẹ́ẹ̀. Ẹ ṣáàrí tó ń jápá mọ́nú fún mi, mo mọ̀, mo mọ̀, mo mọ̀ yẹn fún lọ síwájú wa ló gbọ́dọ̀ jẹ́ ẹ mọ̀ kí mi ní ṣe nǹkan tó máa lòdì sí tẹgbẹ́ ẹ wo ọ̀nàwọ̀ ò ní dàrú ọ̀nàwọ̀ ni mo mọ̀ torí mo rán lọ síbì kan lórí ọ̀rọ̀ olóṣèlú ìdè náà ni tó ti yé yín ẹ jẹ́ n sáré yọjú sí wa wa ṣí ibẹ̀ yẹn síbẹ̀ ẹ máa bẹ́tò lọ ẹ máa bẹ́tò lọ ẹ máa bẹ́tò dára sí mi dára sí mi I don't understand all this why to kàn like láti máa embarrass me all the time kí ni túmọ̀ ilé tó tún ṣe bẹ́ẹ̀ ń sìn. I want to hug you and kiss you. hug me and kiss me tó bẹ̀rẹ̀ pé meeting lọ lọ́wọ́. mata. tó bá hug me tó kiss me tán kí ló tún kù. nothing. Ah. yes. okay no problem. ń um, ọ̀gá um, oh, oh, oh, sir sorry sir we are still waiting for you at the meeting. and then go back to the meeting i say get out what is all this. daddy oya. ní sùúrù náà gbà tó ṣe pójú ń dùn wọn náà káàdì tó ṣẹlẹ̀ tó pe now. will you stop all this dabi dabi dabi dabi dabi bola. daddy oya náà. daddy. oh my dear. <laughs> lídà yìí eh? lídà wa ọ̀nẹ́jà ni. ẹ̀gbọ́n yes ma. ó dàbí pé a máa fi àdàgbà mítìn yóò rọ̀ síbi tá a dé yìí kí ẹ fún honorable lábọ̀. ẹ má bínú ẹ̀yin leaders ẹ̀yin àgbà náà lè máa sọ wípé a ò kì í fa orí lẹ́yìn olórí hmm. a dẹ̀ ní ṣe òòṣà lódò kí làbẹ́làbẹ́ má mọ̀ ẹ kàn fún wọn ní few minutes nǹkan tí wọ́n lọ ṣe yẹn nǹkan tó máa fa ìlọsíwájú fún ẹgbẹ́ yìí náà ni sà. pa for how long ìgbà wo la fún máa dúró síbí dà á níbi táwa náà ń lọ kásáré sí mítà fẹ́ ṣe pápápá ká kó lórí ẹ̀ ẹni kásẹ̀ tó máa dúró ẹ jẹ́ ká round up ká conclude kẹ́ fún feedback ìyẹn fẹ́ better. ẹ mọ̀ kátà máa ṣe ẹ kàn fún mi ní few minutes. ẹ ẹ má bì ẹ excuse me náà sà. ayé dancing. Bullshit. Stop it. I'm in the mood. Ah. You are in the mood. Yes. O ah. ti yẹ kó máa lo brain ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ I'm in the mood. Gbọ́wọ́ kú wò. Ẹ ń pa mí lẹ́rìn. Honorable Ìfọláwíyọ, ẹ jọ ṣé o máa ń fọwọ́ ra òyì kó má kọ lójú ni? Ah. Kí ni tí wọ́n gbélé you're my husband and I can ask for my rights anytime. So tó bá yẹ pé ọ̀rọ̀ yín lè fẹ́ máa complain ẹ eh? máa help yín gbà yín tó bá yẹ pé ọ̀rọ̀ yín lè fẹ́ máa complain ẹ eh? máa wà lókè. Sá. Dára sí mi. Ṣo fẹ́ rèpù dáadé ẹ? Mo rèpù yín náà. Ah, ah. eh, what is the meaning of all this? Màá wà lókè, máa help yín ṣe bó ṣe rẹ̀ yín ni. Màá help yín, màá wà lókè. Dára sí mi. nǹkan tá a nílò ńlé bíi ìsẹ̀mú bíi ọ̀fadà ó ti tán tẹ́ ní rán yín létí láàárọ̀ yìí. Ah, ah, oh, serious. You can't even wait for me. Oh. I'm sorry, baby. Mo rò pé um, o rest díẹ̀ nínú ilé nínú ṣe rest <laughs> ìwọ ló máa rẹ̀ kó lè rí mi nà. Ah! really. àǹtí ah, àtọkẹ́ kí ló ṣe yín lẹ́sẹ̀. ẹ̀fọn ni ẹ̀fọn. aáyán bá mi ṣí oúnjẹ bíbí. mo ah, ti dà. kí ló dé? wọ́n dùn mí. ok ẹ jọ̀ọ́ mo need hot water díẹ̀ ẹ ṣe ètò lọ́wọ́rọ́ ni àbẹ́ ètò hó yeyeyeye hó yeyeyeye hó yeyeyeye. àǹtí àtọ̀kẹ́ ah, ah, kí ló máa ń ṣe iná hot water díẹ̀ díẹ̀ ah, ó dẹ̀ ga o. ẹ mú mọ mọ. lọ́jọ́. tí wọ́n fún tàbí jẹun kan ní ẹ̀fọ́ wọ́n wá gbé jẹ kúrò mọ́ ò jẹ mọ́. tí ẹ bá understand nǹkan tí mo sọ dáadáa òṣèlú kì í ṣe nǹkan tí ó yẹ kó jẹ́ jàgídíjàgan gẹ́gẹ́ bí a ṣe pè é a fẹ́ sin àwọn aráàlú ni a fẹ́ kí agbègbè wa dára ni a fẹ́ kí ìlú wa lápapọ̀ kó dára ni so nípa ìdí èyí mi ò rò kó yẹ kó jẹ́ jàgídíjàgan lọ́dọ̀ tèmi o òṣèlú kì í ṣe nǹkan tí a lè fagbára mú. hello hello dad hello. God. Ah, what's the meaning of all this for goodness sake? Ah. Sir, a gbọ́ pé ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ yín wọ́n fẹ́ díje against yín. Báwo lẹ ṣe fi ń pa ẹ? Ẹjọ́ ẹjọ́ ẹ bá mi pa ẹ bá mi pa ẹjọ́. Ẹ ló dira. Jọ má bínú. Ó ṣáà ń gbọ́ tí mo ní kọ́ bá mi pa ń sìn. Ẹ wọ́n interview fún mi lọ́wọ́ ní ọ́fíìsì mi ni. Okay, ma get back sir. Ah. Eh, ẹyinjú ṣé kò sí nǹkan kan. kò sí nǹkan kan. hello. ẹ ẹyinjú ni èwo làmọ̀ràn bínú ọ̀yọ́ tí ó sì máa lọ́yàn lọ́rùn ó mọ ó mọ béèrè béèrè tí èsè mo o ó dà kò burú wá pé nǹkan tó fẹ́ gbọ́ nù àárín káàkiri látàárọ̀ èmi àtọ̀gá ẹ akọkọ akọkọ lọ sí itiri e itiri e wọn ra nǹkan bẹ̀ wọn jẹ nígbà tá a sì kúrò itiri e lọ wo ọ̀rẹ́ mi kan ní mọ́ṣúárì eh, báyìí ń bẹ̀ mo tún lọ wo kejì náà ní aro lẹ́gbẹ̀ẹ́ wo ó dà mo ti question simple question ibo lẹ́wà ń bẹ̀rẹ̀ sí ní ka national anthem lé mi lọ́wọ́ dadi ah! dadi okay I know what to do. ẹ káàbọ̀ ẹ̀yin. ok merci tájù kí ló ṣẹlẹ̀ kò sí problem. Ah, ah. ọ̀gá o aláyé. ẹ báwo ni. Ah, ló ṣe máa ń kele tó ń rush out nínú mọ́tò tó sì ń rush in sínú inú ọ́fíìsì lọ́hùn. ẹ jọ ṣé èmi ni máníjà mo ń kele ní ṣe bí àwa kọ̀ lèmi jẹ. Ah ọ̀rọ̀kọ̀rọ̀ ṣe kẹnu ẹ̀yin ọmọ òkè mẹ̀sí báyìí ẹ̀yin àti tápà ẹ̀ nílà ká ó dàbí pé nǹkan sí ọ ni eh, ẹ̀ sọ̀rọ̀ pé mò ń ṣeré ni sọ̀rọ̀ ah. pé mò ń ṣeré. ẹ ẹ eh, eh, mo fi yẹn fún yín o ẹ ó yẹ kí àyàn kan sí I ah, mọ́. ẹ ní pé ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ mi ó tún gbàpò tí pẹ̀lú àjọjáde fún ipò kan náà ìyẹn náà ń pè ní òṣèlú géèmù tó wà nídìí ẹ̀ gangan nìyẹn kò yẹ yín wá dúró lórí bí o bá ṣe mọ̀ gbá bí èmi náà ṣe mọ̀ gbá àmọ́ ìyẹn kì í ṣe wàhálà ẹ mọ̀ pé nǹkan tó bá ti dáa tó ti jẹ́ nǹkan gidi a lot of people náà ló fẹ́ máa sọ wípé àwọn fẹ́ ẹnìkan náà ló máa já mọ́ lọ́wọ́ àmọ́ àwọn leaders wa ti pè wá papọ̀ outcome nǹkan tí wọ́n bá sọ mo rò very soon ẹ̀yin náà gbọ́. Eh, honourable báwo lẹ ṣe máa feel tí outcome ìdìbò yìí lẹ́yìn gbogbo akìbò yẹn. mo fọ ẹ̀ fún mi mo fọ ẹ̀ fún mi mo fọ ẹ̀ fún mi ẹ wo tí mo ní kó mú fún yẹn fún mi yẹn make sure kẹ́ kọ́ tẹ̀ kúrò ń bẹ̀ o mo ti sọ fún pé mo wà ní méjì ṣe bóyá kí wọ́n pa fóònù ẹ nìyẹn kó ẹ tán padà járe. lẹ́yìn gbogbo akitiyan yín lórí ìdìbò yìí báwo lẹ ṣe máa fi ìdìbò yẹn tí kò bá jábọ́ mi lọ́wọ́ mo ti mọ̀ pé nǹkan tẹ fẹ́ sọ náà nìyẹn inú mi á dùn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹnìkan ló máa jámọ́ lọ́wọ́ nínú kó jèbè tàbí kó jẹ́ òun àmọ́ ṣe mọ̀ nǹkan tó ń jẹ́ àgò ẹ mú àgò wọ́n ní àgò ló máa ń dádìyẹ gbẹ̀yìn èmi náà ló máa já mọ́ lọ́wọ́. bó <laughs> ti kí kí nìkan tó fẹ́ kí ló fẹ́. ẹ̀yin ni mo fẹ́ ah, ah. you are my love my everything. ẹjọ ẹjọ ẹjọ ẹ bá ẹ bá pa kíní ẹ ẹ pa ẹ pa ẹ pa ẹjọ ẹ sáré bá pa ẹ make sure pé ti pa. báwo ni mo ṣe ní gbọ́ voice tó kọ́ mi dẹ̀ máa balẹ̀. mo ṣàrí pé mo ṣe interview lọ́wọ́ kí tó mọ ilé. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ. bẹ́ẹ̀ ni ti o kí ẹ fọpẹ́ lọ ọwọ́ ẹ ọwọ́ ẹ ń ẹ ọwọ́ ẹ ń o. kò má kò má yìí pé ọwọ́ ẹ fẹ́ gbá mi ní nǹkan kò má pé ọwọ́ ẹ lè di nǹkan bàbá ẹ mú. kí lẹ̀ ń kọ. just observation. ṣé ẹ gbọ́ pé mo ló fẹ́ di nǹkan bàbá ẹ mú. a ti sọ̀rọ̀ tán náà no problem a ti sọ̀rọ̀ tán ẹ jẹ́ ń wo tẹ́ bá rí kọ́ọ̀lù ẹ àtọ́kẹ́ ẹ máa kojúmọ́. akọ̀wé àgbà. báwo ni. a kó ojúmọ́. báwo náà ti ẹ̀tẹ̀ sùn dáadáa. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kí ló ṣẹlẹ̀ ọ̀gá ò tí ì jẹun ni. wọ́n slept lọ wọ́n sùn. by this time ìjọba mi jí wọn kàn sí pápápá. ẹ ní lè jí ọ̀gá tó bá ti ń sùn báwọn kò sẹ́nì kankan tó lè wò kú wọn fúnra wọn yìí. Hmm. ok ẹ Dárasími ti jẹun tán tiẹ̀ bá mi pè kó jẹ́ káwa kọ́kọ́ lọ sí nǹkan tá a fẹ́ ṣe. Ah, sẹ́rí <laughs> nítorí fá fún ọ̀gá iná ló ṣe okùnfà Dárasími bí n bá lè jí ọ̀gá yìí tó jí Dárasími torí yàrá kan náà nà sùn ẹ dúró ni ọ méjèèjì ó woke up togetherness. yàrá kan náà kẹ. bẹ́ẹ̀ni kí ni. nǹkan tí wọ́n ń ṣe ní ọ́fíìsì wọ́n tún ti ń ṣe lé ni. Ah, ah kí ló tẹ wá ṣe ṣe ṣe ṣe ṣe kí ló tẹ ń da àwòrán bí ìrẹsì tọ́sẹ̀ tí ò jìnnà ṣẹbẹ́ yìí ni ọkọ bílẹ̀ wíṣù ní ọ́fíìsì ní ìsìn báyìí wọn wá fi bò mọ́ o wọ́n ń ṣe ń pàṣẹpàṣẹ gidi ni. ẹ wo bí bẹ́ẹ̀ bá pẹ́ jù ẹ mọ̀ gbọ́ ẹ̀yin tó rí gidigidi ẹ wo etí mi ti gbọ́ oríṣiríṣi tójú mi ti rí báyìí ẹ jẹ́ fi kalẹ̀ ṣiṣẹ́ báyìí bomi wá tútù lẹ́mu àbí gbígbóná. wo fi mí huh ó ti dá o. ó sì dá ọ lójú. Ah, ah, tó dá mi lójú kẹ èmi ti sọ fóun látàárọ̀ ilé wọn ti ń ṣe lọ́fíìsì kó tó wọn sọ pé wọ́n tún ń ṣe é léègé. <laughs> kè mọ̀ sí è e. ah, ṣe bóyá akọ̀wé ló kọ́ sọ fún mi pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ lọ́fíìsì lèmi náà bá dẹjú hmm. ìjẹta ni ẹ wá wòran ibẹ̀ lèmi gan ti ń fura lọ̀gá bá náà bá mú ọmọ wọn báyìí ní wọn bá gbáǹdì pa ah. nìyí wọn bá ṣe pàpà eh? mo bá kọ ah, irú eré èwo lélẹ̀ ní wọn bá tún fọwọ́ kọ ọyàn òkè ní wọn bá ní à ah, mọ̀ bá ti jáde o àwọn bọ̀ra bèrè kọyàn bọ̀ mo bá ní bèrè kọyàn irú eré wo ni bàbá àtọmọ mọ̀ ṣeré bí mọ̀ tọyàn mọ̀ tẹgbá ni mm. eh, eh, ṣé wàá mọ nǹkan tó wàá ṣẹlẹ̀ o mm. tẹ́ ẹ̀ bá pẹ́ jù mm. ẹ̀yin ẹ̀dẹ̀ tí sẹ́rí bí díje bá wọ inú ọ̀dọ̀ wa yìí yóò mọ̀ fi rin tònú wọn yóò mọ̀ fi ṣe bíìtì ni. tí o mọ̀ scratch ẹ mọ̀ bọ́ yìí ha hey mo ní wo ẹsìn bọ́gà sí ga ọ̀gá ti gbà ní. ẹ dákun tábà wí náà tẹnu ò bá ní bo tí ò bá ní fàyà hmm. irú eré òsì wo nu sẹ́rí kòkìn ayé ti ń dé ee oh. bí àṣà olórin tó hmm. kọ́ ni tó ní ayé ń lọ sópin o bàbá rere eh, eh. bàbá máa sọ ẹ sẹ́rí kòkìn ayé rè kéèyàn owó sunsun sùn hmm. kó sì máa mú ọmọ rẹ̀ kó sì máa nà ń pa tiẹ̀ eh, kó máa nà ń kó kó kó máa ṣe kéré wà. ẹ tún máa wo ẹ má jà gbèsè o nǹkan téèyàn bá mọ̀ lèèyàn mọ̀ èèyàn ò ní lọ sọ́dọ̀ ẹ má là kéèyàn fẹ́ ra súyà kọ́mọ́ fún yàn tẹ́sí. yàrá bàbá lè fẹ́ tẹ́sí ọmọ rẹ̀ òkú tó di pò lọ́lé ọkọ. ọ̀rọ̀ tẹ́sí wo ni ni. ṣé kò ní mọ̀rú ṣé bọ́lọ̀ ló fún ṣé kò ní mọ̀rú wéètì tọ́ bẹ́ẹ̀ mẹ́rin. ẹgbọ́rọ̀ dìdìrì lẹ́nu àfihàn. tẹ́sí ti wèrè tẹ́sí ti wèrè wọn tẹ́sí ti ah, lóòótọ́ láti ju aláyé ti dáyé gbogbo èèyàn lọ́mọ̀ pé di olóúnjẹ méjì tó ju kínní yìí lọ ah, ṣùgbọ́n bọ́gà bá kàn tiẹ̀ wá fẹ́ gùn ibò yẹ kí wọ́n bọ́ sọ́nà iwájú hmm. àbí kí wọ́n pọ̀ kéèké wọ́n tó rajà tí wọn ò bá sì rí nǹkan kan iwájú èyí tó pọ́n dò bí ọ̀lẹ̀ àwẹ̀ tí ń bẹ lákàtà wọn yóò sì kí mọ́lẹ̀ yóò fún. sáwọn dísà lọ̀gá. Ah, ah. tẹ́ ẹ sọwọ́ bí ọwọ́ àyà. Ah àgbàlagbà. tẹ sojú sẹ funfun bí ẹyin tí ò láta ẹ wá sara yìí bí arúgbó àlè gbà. àwọn àti ìjẹ pọn sòkun wọn ni kò wá kí àwọn ó pọ̀ jù. sanja wèrè mọ tilẹ ni. níbú mi kò sẹ́ni bú ọ kò sẹ́ni bú ọ olójú olójú tì ní nígbà tó fẹ́ sọ̀rọ̀ nísìn ṣé kò yẹ kí wo mọ̀ ẹ́ pé ọ̀gá ó lè jẹ́ pé ọmọ ọ̀gá gangan. ẹbí gbogbo yín kan gbà mo ti ń bá yín dọ̀wẹ́ kẹ́ mi ló jẹ́ mọ̀ sọ̀rọ̀. ẹ ní ọkọ mi àti ọmọ mi ṣe kíni wọ́n fẹ́ra wọn wọ́n ṣe bíi lọ́kọláya no no no no um, rárá sà kì í ṣe pé mi ò gbà yín gbọ́ àmọ́ irú ẹ̀ ò ṣẹlẹ̀ ní sàkánì mi rí ni. mo ti gbọ́ sà ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àtúntì yín náà ṣe ẹdùn ṣé mo lálàá ni dára ah. sí mi ó wá sí bàbá. Fọláwíyọ Fọláwíyọ kí ló ṣe láàrin ìwà àtọmọ mi. ní ìgbọ́n tó ń sọ. you heard me right. mo kí ló wà láàrin ìwà àti dára sí mi. wà láàrin mi àti dára sí mi tó wà láàrin wa náà jù pé responsible father tí mo jẹ́ sí dára sí mi náà ni. you understand. mo ń bí ẹ again kí ló ṣe láàrin ìwà àti dára sí mi. mi ò gbọ́n tó ń sọ jẹ́ kó clear o kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ju bàbá jẹ́. no no no please má dìbò fún mi rárá má tẹ̀ try to pretend tó ń ta yóò bá rí wọn ní sọ wọ́n ní òun fẹ́ ọmọ mi mi ò gbọ́ ẹ o. wẹ́n ló fọwọ́ mi jọ. wọ́n ní mò ń fẹ́ ọmọ mi. ó gbọ́ mi dáadáa. yẹ́mi sí yẹ́mi sí ah wo bí brain yẹn tó ti tó ti format látìgbà yẹn kò yẹ wọn ti restore ẹ padà o torí tó bá ti restore brain ẹ padà tó ti ń ṣiṣẹ́ perfectly ò ní máa sọ̀rọ̀ òṣì tó ń sọ yìí. ìwọ gan-an restore brain ẹ because mi ò rí ọkùnrin gidi ọkùnrin alárìnbárí ká tó máa bá ọmọ ìlàjọṣepọ̀. can you imagine ṣé báyé tiẹ̀ ṣe rí ló ṣe fẹ́ káyé tiẹ̀ ah, mẹ́rin tèmi nítumọ̀ ìwọ kọ́kọ́ ni àgbákò ilé ayé mi mm. láti ọjọ́ tí mo ti fẹ́ ni mo ti rẹ̀ sílẹ̀ àgbákò ilé ayé mi mm. what are you talking about. can you imagine ara nǹkan tó ṣẹlẹ̀ náà mo kì í bí gángan gan tó wà lára ẹgbà ẹnìyẹn tó fi lọ o tún dé sí i o tún increase sí mi tí o bá jẹ́ bẹ́ẹ̀ wàá ronú wọ́n sọ yẹn fún ẹ̀ ta ọ̀dẹ̀ padà wàá bá èmi ṣó tó sọ fún mi sì ni pé tó bá jẹ́ pé ọmọkùnrin la bí ó máa bẹ́ẹ̀ lájọṣepọ̀. èmi lájọṣepọ̀ èmi èmi yàtọ̀ sí ẹ mi ò jọ rárá let me say something láti ìgbà tó ti bẹ̀ sí ní dáwọ́ yóò gbogbo òṣèlú rádaràda tó ń ṣe hmm. ló bẹ̀ sí ní tójú lékiri eh, ló ń tójú eh. bọ́ lékiri. ṣó kò sí wàhálà ṣó nǹkan àwọn grandpa ẹ náà gbà yẹn gbà tí mo fẹ́ sọ náà kan ṣùṣe lórí tó bá jẹ́ pé ìran yín. àwọn ìjàlájà ẹ àwọn ìjàlájà ni wọ́n bá wọn ṣe lájọṣepọ̀. wọ́n máa ń bá àwọn ọmọ wọn lájọṣepọ̀ ni ìyẹn ló máa fi sọ tèmi. mi wá bá ìṣeré bíbá. tàwọn wo ló. bó bá ṣe ṣe bẹ́ẹ̀ ní ìwọ̀n tiẹ̀ má gbèdé ọ̀wọ̀ nǹkan. àwọn olóńgbà bàbá la ọmọ bàbá la ṣeré. àwọn olóńgbà bàbá la kò bàbá ìṣeré. tí o bá dáwọ́ tó o bá tó lè ṣètò yìí don't listen to me wọ́n lè tó ti ṣe é. àbọ̀ ìgbà fún wọ́n bí yàrá jà bí mo ṣe wọ Get out of my office I am not moving an inch from here. So if care is not taken, but we tá a sìn létí lè fi ń jọlọ, mo á lọ report media house. You know ṣe problem. Oh, really? Yes, kó tó di oh. ọ̀la. Màá ti jẹ́ káwọn media yẹn mọ bí wèrè ẹ ṣe tó. Because you're shameless. Màá jẹ́ kárí ẹ ti mú ẹ ṣe shameless. Èmi. Useless man. Jáwọ́. Get out. Kébì get out. Just see. My life won't be bọ̀ jà kó gbẹ̀mí jáde kó mi. Jáde jáde kó ní ọ́fíìsì office. Jáde kó ní ọ́fíìsì mi. Sẹ́mi jáde. Yes. Sẹ́mi jáde. If you push me again, I will show you how. Jáde kó ní ọ́fíìsì mi ó yẹ ò pé aṣẹ́wó onírànà òṣì ìkà bó o ṣì tó ọ̀pọ̀ ń ṣe olórùn kẹ́mi ń ṣe àbí bàbá gidi lèmi jẹ́. ìwọ bàbá gidi. yes. aṣojú èmi àti ẹ it is such a nuisance. orí ẹ ò pé ìwọ àtàwọn tẹjọ sọ̀rọ̀ fúnra yín orí yín ti dàrú orí gbogbo ẹ̀yin tẹjọ sọ̀rọ̀ fúnra yín orí yín ti bàjẹ́ dànù. àbí issue tó wà láàrin àti dáàdì tẹ́lẹ̀ because mo understand. Darasimi. ma. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́tẹ̀lẹ̀ ṣé kò tó ń torí ni. I'm not sorry to say it kò tó torí rárá rárá rárá rárá. Darasimi kò tó ń torí. bẹ́ẹ̀ni. What has come over you? Yeah! Ah mo rántí dáadáa when i was ten tí dáàdi máa sọ fún mi wípé àwọn nífẹ̀ẹ́ mi and now mo ti dàgbà the kind of love tó ní sí mi gbà yẹn èmi náà try àti ní sí wọn sìn so mi mọ̀ nǹkan tó bá nínú kí wọn máa fẹ́ bàbá yẹn. dára sí mi kò sí nǹkan tó bá dé bẹ́ẹ̀. bẹ́ẹ̀. are you mad. i'm not mad. are you insane? no. Yeah! Molly, shut up! There's nothing wrong about it. Ẹgbẹ́ mi Yes. And I will slap that madness out of you. And for your information, wait, the shock card wa tún my journey very soon. Mo fẹ́ kẹ́ bá mi invite àwọn ọ̀rẹ́ yín. Over my dead body. Àlá tí ò lè ṣẹ ni kò the problem mo máa ń sọ fún àwọn planning committee mi kọ́ máa mi get ẹni tó máa ṣe ah hello. ah mo dárò mo dárò mo dárò eh, no no irọ́ lè no no this is not happening. Eh? ẹ̀yin olóṣèlú ẹ má ẹ má bínú pé mo dá yín dó díẹ̀ ah, àwọn bíi méjì mẹ́ta náà tó wà nù lébẹ̀ náà tí mo ní láti attend sí ẹ pẹ̀lẹ́ ṣé àwọn ọmọ òṣèyìn lálejò ni. wọ́n ti débì wọ́n ti attend sí wa wà lá ní kí wọ́n ní sùúrù. ta ló kú ikú kẹ òun náà ni mò ń béèrè ojú tí mò ń rí yìí ó kẹgbàdá ni ṣé kò sí. kò sí wàhálà kankan ẹ wò ó lánàá hmm. òun la ṣe meeting pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ wa ibẹ̀ lóníkàlùkù ti ń san tójú ẹ̀ tó o èyí ló fà á tọrọ tìyín gan fi jáde. pé kí ni. ẹ wo ẹ wọ́n jà fún lulu fún un wọ́n ní jọ́tà bá jó ní gbangba tí yẹ ni a ti kọjú òun kọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ o ẹ aṣáàmọ yóò yé mi ni kí ló ń ṣẹlẹ̀. wọ́n ní ẹ̀dín lè jẹ́ flag bearer ẹgbẹ́ wa mọ́ ìwọ́n ní tẹ́ bá dọ̀n tán yóò yíwọ́ wọ́n lọ́mọ yín ní òdì first lady tó máa pàṣẹ. ọmọ bíbí inú mi a di first lady. òkìkí ti kàn. bí ti báwo láìsí pé mi ò níyàwó mo níyàwó náà amẹ́ríkà níyàwó mi wà wá tẹ wá fi sọ pé ọmọ mi ló máa jẹ́ first lady oh. kí ni tí mo gbélé yìí ìgbà tí wọ́n wá ń sọ rádaràda yẹn ẹ̀yin tẹ́ ẹ wá súnmọ́ mi káti ẹ̀gbà páwọn ò mọ̀ mí kí ni nǹkan tẹ̀yìn sọ. kí ni ìsọkúsọ gbé yẹn sọ káàkiri. ẹ ẹ wọ ọ̀nàrẹ́bù oyún tẹ ẹrù pẹ́sẹ́ ìbejì làǹtìlàǹtì lẹ́fi bí. kí ló ń ṣẹlẹ̀ lọ́nà wo ẹjọ́ torí gbogbo eléyìí tẹ̀ sọ yóò fẹ́ yé mi dáadáa. ẹ wo ṣe rí ẹgbẹ́ eléyìí wọ́n dá sílẹ̀ láti tún ìlú ṣe ni láti fọ gbogbo ìbàjẹ́ tó wà nílẹ̀ tẹ́lẹ̀ láti fọ̀ mọ́ wọ́n wá tún sọ débi wípé a lè fi ẹni tí ìwà àbàjẹ́ kún ọwọ́ rẹ̀ ká tún wá jẹ́ pé ẹni látún wá gbé jáde látún gbé sórí àlééfà kò jù bẹ́ẹ̀ lọ. ṣiṣẹ́ ṣẹ́ mi ló ní bàjẹ́. èmi ló ní bàjẹ́. bí wọ́n ti wí nù lídà akíọ́ o lídà ẹ rí ẹ̀rọ tí pẹ́ ẹ̀ wá síbi kò sígbà tẹ́ ń lọ tíbi òkè ń fún yín lówó kí ni túmọ̀ ó gbélé yìí lídà ẹ̀dà olóṣèlú ẹni àwí fún tí ò gbọ́ ẹni àsọ̀rọ̀ fún tí ò gbà bó pẹ́ bóyá irú wọn máa ń tìka àbámọ̀ bẹ́ẹ̀ nù. mo sáré ayé títí títí gbogbo ẹ̀ padà jájọ́ mi lójú èyí tí n bá fi jèrè ayé ẹ̀tẹ́ olópadà yìí sí fún mi ibo ni mo wá bá yàrá ọ̀rọ̀ ìjà o. Whoa. Bá mi pé Kúnlé. Yes, sir. Ní kó pe lọ́ọ̀yà. Kó wá bá mi ní ọ̀dọ̀ àwọn social welfare. Sọ pé àwọn ni wọ́n wá mú mi lẹ́sìn. Kó máa bọ̀ ń right away. Okay. Social study. No problem. Hey, hey, hey. Shut up. Ah, you two shut up. Kí ló ṣe yín? Kí ló ṣe yín náà? Ìyá ọdún yóò fẹ́ ẹ̀rẹ̀ ṣe wẹ̀rẹ̀ nú létí wa. Ọgbọ́n tẹ̀ mọ́ da tẹ bá fẹ́ wá kidnap èèyàn nu. I will show you. Show you. I will show you too. I said shut up ewé ṣe ewé ṣe rí bí èṣù èṣù mẹ́lẹ́kẹ́ ibo ni wọ́n mú wọn lọ. Ah, ibo ni wọ́n ní mú wọn lọ ọgbọ́n wèrè tí a máa dá nìsín ní tí wọ́n máa fi ẹ̀wọ̀ ọlọ́pàá tí a máa fi búrẹ́dì kọ́ alómi ọbẹ̀. Eh, eh, eh, kí Kini ọ̀gá ti fáwọn social media tó ń fi wá gbé wọn. social media kọ́ yóò ṣe lọ́pọ̀lọ́ báyìí. ọ̀gá ní àwọn social media sọ àkì wọn ni. bẹ́ẹ̀ni sanjare ah, tó ń tó tó tó. ó ṣáà tiẹ̀ sọ ìwọ tẹ̀lé wọn ah, àbí àsìmọ́ tí lè ṣe ẹsẹ̀ rẹ. bàbá ẹ ni ó tẹ̀lé wọn. bàbá rẹ̀ ẹ lọ múnú kòtò kó mú lọ bẹ dídín ni ṣe rí pé àwọn eléyìí agbófinró ni wọn ẹ aṣọ ọ̀ràn wọn ni. aṣọ ọ̀ràn aṣọ ọ̀ràn alágbófinró sáà abófin jẹ ni. sẹ́ni gbogbo ẹni tẹ́ bá ti kọlà báyìí yóò kí ni ẹ̀jẹ̀ tí mo ló ti lọ tán lára yín. ẹ̀jẹ̀ ti lọ lórí tiẹ̀. gbẹ́nu sọ́njọ́ olú gbẹ́nu sọ́njọ́ tó sọ́ni bíi wọ́tàmẹ́lọ̀. wọ́n tó fẹ́ràn gbàbí ló gbọ́ ọ̀dà nǹkan àbọ̀ I know it will be difficult for you to believe me ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ pé iná ọba láwo kò ní gòkè odò lẹ́yìn ìgbà tí mọ́jọ́rí tó jẹ́ ọkùnrin kejì láì kúrò. sábà kí n tó ń bá sọ̀rọ̀ yìí fún ọ. is a friend of mine in fact ọ̀rọ̀ ẹ ló ń sọ lọ́wọ́ ó ní ṣé òun tọ́jú mi mo dẹ̀ ń dá lóhùn. bravo ọdẹ ló pè mí ni ìwọ ń bá boyfriend ẹ sọ̀rọ̀ olóní kò máa kí mi irọ́ ó yẹ kó ní kò máa kí mi ni ìwọ aṣẹ́wó òṣì yìí ẹlẹ́dẹ̀ ẹ̀yin obìnrin tí ó bá ti ṣọ̀gùn á jẹ́ pé àkìtàn jìnnà sí mi. Ah, múrewa ọ̀rọ̀ yà bí mi. tí o bá tún sọ anything níbẹ̀ yẹn sórí àwọn tó rí wa àgbàtà wọlé yẹn ó máa ṣe é mọ̀ tó bá wọn bọ́ta now pick your things and get out. Ah, out get out. out báwo. Ah by this time of the day ah, ah, ibo ló fẹ́ kí n lọ. anywhere tó bá tún yẹ kó i don't want to care get out before i change my mind. okay okay i go out. Ah, out. get out. okay. Yeah. get out. ọ̀rọ̀ kí ló lè fa ìpín alárinbí àti ẹ̀ ṣùgbọ́n mi ríro kò pẹ́ kó jìnnà mo ṣe alábàápàdé Múrewá Àfọ̀dúnríbì nírètí wípé mo ti dé bùsọ ayọ̀ mi láìmọ̀ wípé ogun tó jà mí ò ti dáwọ́ dúró èmi àti Múrewá di ọ̀sán àti òru tí ó pàdé gbogbo akitiyan mi láti bẹ̀ orí asán ló já sí ṣùgbọ́n ní òru ọjọ́ kan mo ronú jinlẹ̀ mo rántí ọ̀rọ̀ tí Gbóyèga tó jẹ́ ọkùnrin àkọ́kọ́ sọ lójúmọ́ mi ẹ̀ wípé ṣe ti gbàgbé oògùn àgbà mẹ́ta tí bá a fínra ni bí ilé ọjọ́ kejì ṣe mọ́ mo ní láti débẹ̀ ìdí tí mo fi lọ mú bíbélì wá nínú ilé ni pé mo fẹ́ kí bíbélì kó máa jẹ́rìí mi níwájú ọ̀gá ogun nítorí ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́ iṣẹ́ náà ègbé sì ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ́ iṣẹ́ náà bẹ́ẹ̀ ni. Hmm. lóòótọ́ ni ọjọ́ ọ̀la ìwà àti ọmọ mi dára hmm. ṣùgbọ́n ogun tí mo rí níwájú ẹ̀ ah! bàbá hmm. ogun àgbà mẹ́ta àgbà mẹ́ta mi ò fẹ́ kí ọmọ mi kó dojúkọ ogun tó gbóná tó yìí. mọ́mi nígbà tọrọ mi àti Gbóyèga ṣẹlẹ̀ nǹkan kan rí ibi kà ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí ojú mi rí lẹ́yìn ìgbà tí èmi àti ẹ pínyà ni mo mọ̀ wípé ogun ń jà mí ẹjọ́ ṣé ló mọ̀ ibi tógun yìí ti wá gan. ọlọ́run tí ó dá ogun ni ó lè fi ìdí àti ìtumọ̀ rẹ̀ hàn àyànfẹ́ rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ tó dá mi lójú pé ipa àwẹ̀ àti àdúrà hmm, gbogbo ogun tó ń jà mí níbẹ̀rẹ̀ gbogbo ogun tó ń jà mí lábẹ́nú àtẹ̀yí tó ń jà mí ní kọ̀kọ̀ ah, bàbá Èdùmàrè gbé mi lékè gbogbo ogun màmá jẹ́ bá mi láyé jẹ́ ọ́ ah, bàbá. mọ́mí hmm. tó bá jẹ́ àwà àti àdúrà ní ọ̀nà àbáyọ sógun ayé mi mo máa gbà á àbí ah! láì sùn sára láì tọ̀ kọkùnrin dẹ̀ máa rí mi kó máa sáwọ́ gbó. Hmm. ó lọ ní àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta hmm, bàbá bẹ́ẹ̀ ni hmm. nínú ọjọ́ mẹ́ta yìí wàá sọ òru mẹ́ta ọ̀sán mẹ́ta ó gbàdúrà kíkan kíkan kíkan kíkan kíkan kí ọlọ́run ọ̀gá ògo kó ṣẹ́ gbogbo ogun náà wọlẹ̀ pátápátá ah, bẹ́ẹ̀ ni. Hmm, mọ́mi eh, àwọn ẹsẹ̀ bí ló máa kà láti fi dogun kogun yìí. Hmm. ní ọjọ́ kìíní ó gbààwẹ̀ wàá gbàdúrà wàá ka psalm eighty three hmm, bẹ́ẹ̀ni hmm, tí ó bá di ọjọ́ kejì wàá ka psalm eighty eight pẹ̀lú àdúrà kí ọlọ́run bẹ́ẹ̀ ṣe gbogbo ogun tí ó bá wá di ọjọ́ kẹta èyí tí ó kásẹ̀ àdúrà àti àwẹ̀ náà wàá lọ ka psalm ninety one pẹ̀lú orin gbogbo ogun tó ń jà mí ní kọ̀rọ̀ gbogbo ogun tó ń jà mí lábẹ́nú ah, ah, bàbá hmm, hmm. Ah, ọlọ́run tó pọ̀ nípa àti agbára mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún mi látọjọ́ kìíní títí ọjọ́ kẹta ayérayé ṣàwárí ogun ayé mi kó o fi yàn mí ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹ fi yàn mí kémi lè máa yìnyín kémi lè máa gbórúkọ yín ga ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù. Ah. ẹni tó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abójìji elédùnmarè èmi yóò wí fún ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà mí nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò mí abẹ́ ìyapa rẹ̀ ni èmi yóò gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sọ. So, àṣà àti àpáta rẹ̀. Fọláwíyọ́ eh, kí ló dé tó o tún ní ká tún ṣe àtúnṣe iṣẹ́ ètùtù yìí nígbà tí ò tí ì pẹ́ tá a ṣe kan náà. Hmm. bàbá mo sọ fún yín gbà tí wọ́n fi lọ̀ mí pé kí n wá ṣe òṣèlú ẹ̀yin lẹ sọ pé owó máa ń wọ́ tọwọ́ lẹ́yìn ni oore ò kí ń fowóre sílẹ̀. Bẹ́ẹ̀ni ẹni kí n gbà tí ìdùnnú ti dùnnú. ẹ mọ̀ sọ bẹ́ẹ̀. mo bá yín láyé ni látàyè ìgbà àwọn bàbá wa lọ́hùn ó lẹ́mọ̀ pé ẹnu òfìfo kì í rú yànmùyànmù nídìí òṣèlú tó o bá lówó má lọ ọ̀dí òṣèlú ni. ẹ jọ oyè tán wá ní kí n wá jẹ ipò tán ní kí n wá dù ibo ni mo ti fẹ́ rówó ọ̀hún ibo ni mo ti fẹ́ rówó ṣòṣèlú owó gidi ni owó ńlá gan ló fi ń ṣòṣèlú ìtorí ẹ̀ ni mo ṣe ní kẹ́ ẹ bá mi gbìyànjú gbogbo tẹ́ ẹ bá mọ̀ a ti rì níwọ̀n ẹ̀ lóòótọ́ but ẹ ti bá mi ṣe mí ẹ tún bá mi ṣe kó lágbára dáadáa kó wó gidi kó túbọ̀ lè wọlé. Fọláwiyọ èyí tó níhùn náà ń pè lówó. owó wo ni mo ní owó wo ni mo ní kò sí yóò gun owó tó o lè ṣe láyé tó lè tó owó òṣèlú bẹ́ẹ̀ ni ẹ wo kò sí nǹkan tẹ́ ẹ ní kí n mú wá tí mi ò ní mú wá o kò sí nǹkan tẹ́ ẹ ní kí n ṣe tí mi ò ní ṣe ẹ má fọ oògùn owó wọ́wọ́ òṣèlú o gbogbo ọ̀nà ni mo fẹ́ fi débẹ̀ o. Fọlábí ó débẹ̀ ṣùgbọ́n má jẹ́ káwọn òṣèlú ó tì ẹ́ gbàngbàn má jẹ́ kí wọ́n tì ọ́. kò sẹ́ni tó ń tì mí èmi ni mò ń tira mi èmi ni mo fẹ́ tira mi gbọ̀ngbọ̀n wọnú ọ̀la èmi mo fẹ́ tira mi gbọ̀ngbọ̀n wọnú oríire ẹ jẹ́ ń débi òṣèlú yìí ẹ jọ̀ọ́ ká renew ẹ̀ náà lọ́fẹ́. ẹ bá mi renew oògùn owó mi mi mọyé èèyàn tẹ ní kí n lọ wá wà máa wá wa. bọ́bá jẹ́ bó ti fẹ́ nu. mi fẹ́ mọ̀. ọ̀dà bọ́bá jẹ́ bó ti fẹ́ nu ọtí gbọ́. lọ́fẹ̀t lọ́fẹ̀t you still dey press phone. ah sorry for you. don start your wahala abeg don disturb me joe. Eh. ẹ káàbọ̀ sir. live out. fine thank you sir that's my boss. kí that done now? oh irú àwọn ọmọ yìí ò ń kúnlẹ̀. ọmọ yorùbá yóò kàn jẹ́ Yeah, ni. irọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n kó sára ò lè jẹ́ kó máa kúnlẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ń kúnlẹ̀ pẹ̀lú bíútì ni. ó ti yẹ ṣé wọ́n ń yà ẹ́ lọ́wọ́. mo ti sọ wọn pé five thousand wo bí ọ̀gdàdì mm. ọ̀gdàdì ọmọ ló mú wá gbogbo ìṣó yẹn gún mi mm, eh, ìṣó yẹn gún mi lọ́kàn. Mm. so five thousand naira sábà arrange fún tí ó bá ti ṣe tán. ń n ti sọ fún ẹ pé ten k ló wù mí five thousand báwo. five thousand. five thousand na máa ń gbà nígboro. kí ló ń ṣe ẹ àti five thousand naira àti ten thousand èwo ló dùn gbọ́ nínú méjèèjì tó bá jẹ́ ọmọ tiẹ̀ ṣe wà fún ní five thousand tó bá jábúrò ẹ̀ ṣe wà kó ten thousand fún àbẹ̀wò la mọ̀ tó rí báyìí nínú àwọn ẹbí ẹ̀ tó ń ṣerú iṣẹ́ alálùbáríkà yìí tí wàá kàn déédéé kówó ranù fáwọn ọmọ ọlọ́mọ kò make sense now. pẹ̀lẹ́ díẹ̀ máa fún ẹ ní twenty five thousand naira. thank you. orí bínú ẹ̀ ṣe dán mm-hmm. àbó òye pẹ̀lẹ́ díẹ̀ ìyẹn tó bá mèrè ṣe ni o. mo máa wà yín gan mo ti máa wà yín jù. tó bá jẹ́ ti wíwà ìyẹn yé mi ìyẹn wẹ̀ èmi náà wà ẹ̀ jù máa wà ẹ̀ jù gbogbo eré yẹn máa ṣe é máa gbé ẹ̀ jigijigi wo bí èmi gan wà ẹ̀ báyìí bend down low oh. èmi gan wà ẹ̀ wí báyìí o máa wà ẹ̀ bẹ́ẹ̀ raise one leave one. Oh màá wà ẹ̀bẹ̀ ọlọ́run ó ní monkey post. yéé i love that. màá wà ẹ̀bẹ̀ oh. <laughs> màá sọ ẹ́ di tó wẹ̀. Oh. ọmọ tó ṣẹlẹ̀ ìwọ farabalẹ̀ ilé nílé ẹ̀ ọgá ẹ̀tẹ̀ ilé ló wà marianson wambi ah, wọ́n lẹ́ni tá a bá fẹ́ ta a máa bọ̀ gbogbo tọmọ ẹ bá fẹ́ pátápátá kó o bá mi fún un bébì jókòó ilé ẹ ló wà jókòó ilé ẹ ló wà tó bá mèrè ṣe dáadáa wà gbàgẹ sí o ah. tí ò ní sẹ wọn ò ní substitute ẹ ìwọ ló máa máa control. aláwàyè kí wàá tọ̀gà tó wara yín pa wọ́n gbàgbé ten thousand àti máa gbà ní owó ilé yìí o. ṣé ìwọ náà fẹ́ wà ní èmi náà fẹ́ wà mí. Ah, ah, lọ́fẹ̀ẹ́ tí torí mhm. tí mo ṣe wà yìí èmi náà ń pè ní aya fire Hmm. mo lè fàyè kí n lọ gbẹ́ lómi o hmm. ọmọ ìpa ti jọjọ agree tẹ́lẹ̀ pé ten thousand naira lówó ẹ̀ ó dẹ̀ ti jèrè fifteen thousand naira sí fẹ́mi ten thousand naira kí wọ́n fi five thousand naira kú tiẹ̀. ọ̀gbẹ́ni wàhálà yìí ti pọ̀ jù mo lè fún ẹjú tẹ́rẹ̀ kè lọ. èmi àti ẹ jẹ́ bẹ́ẹ̀ get something. Oh. Thank you. wọn bẹ ṣe drink. Ah, ọ̀sẹ̀ táyé ò nìyẹn o. ò ń ṣiṣẹ́ owó ẹ̀ ni tíríkì tó fẹ́ gbà ló ti ń ṣiṣẹ́ yìí. ok. ẹ àti ẹ tó ni ọ̀gá sáré rán mi níṣẹ́ mo máa sáré jáde nísìn mo fọlọ́ ń bẹ̀ ẹ́ ẹ wọ ara yín dáadáa bóòtù ara ọ̀gá ti le bá mi make sure pé ó dẹ gbogbo ẹ̀ ojú mi dojú ẹ o. ṣé mi fẹ́ máa kọ́ nìyẹn. àwọ̀ àyè ni o so that irú nǹkan báyìí bá tún jáde ní next time máa lè pè é. trust me now mo máa wọ àwọn gangan máa rún wọn jù. bẹ́ẹ̀bù bàbá yẹn ò sanwó jọ lásán tí mo kàn lọ kàn lọ dábọ̀ náà ni ó dùn mí ọlọ́run mo dẹ̀ broke gan ah. òun lálẹ́ ń tún lọ gbé báyìí kí ni wọ́n fẹ́ ṣe báyìí. ìṣeré wọn ló ní gbàṣẹ fọwọ́ gbàṣẹ ṣáà ní ìjà mi. ilé ìyàwó ọ̀tẹ̀ lọ́rùn lé ni.

ṣe ti mọ̀ mí rí tẹ́lẹ̀ ni ah, ṣe mọ̀ fi di kíní òru mi rí di ni. Ah, ah. kò yé mi náà bí mo ṣe wọlé wọn tiẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ rárá wọ́n sàn sọ pé màá ṣe é dáadáa àbújá ṣe bọ̀ dá díẹ̀ kẹ́ tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ pẹ̀ tẹ́ mọ̀ rí tẹ́lẹ̀ ṣe mọ̀ mí rí tẹ́lẹ̀. màtí mi rí lébẹ̀rẹ̀ kọ́sítọ́mà wọn lára mi so màá ní kọ́sítọ́mà lọ́vẹ̀tì ní kọ́sítọ́mà wọn. ọ̀nà ibù ẹ má bínú jàre lọ́vẹ̀tì wọn láwọn ò tà látàárọ̀ ṣé mo gbé nǹkan sórí mo fẹ́ mo fẹ́ mo ní kẹ́ wá rà ni. ẹ má dá lóhùn ẹ má dá lóhùn ẹ má bínú. ẹ ẹ kò sí wàhálà ẹ lọ́vẹ̀ ti dà. lọ́vẹ̀ ti bumi àwa náà lè ṣeré fún yín ṣá. Ah, ooo oh. a ní ẹ fèrè tí yín lẹ ẹ wo ẹ mọ dérè yín ṣe ẹ jẹ́ mi ò mọ̀ ṣeré tèmi lọ́tọ̀. bumi lọ́vẹ̀ ti kọ́ ó ṣe mí gbòòrò lọ. Ah. ẹ ọ̀nà ẹ mọ̀ ṣẹlẹ̀ kò sí lọ́vẹ̀ ti lé báyìí. Ah kò sí lékẹ̀. ẹ ó kò sáré jáde o lọ ra nǹkan. ẹ sọ fẹ́ sọ pé òun mọ̀ pé mò ń bọ̀ ń ó máa gbàgbé ni. ẹ jẹ́ kí n bá yín pè é ní sùúrù. ó dẹ̀ farabalẹ̀ kánsílà bí kí wọ́n ti ń pè é. ẹ dẹ̀ farabalẹ̀ lọ́fẹ̀sì tẹ wá wa kò sí nílé àwọn ọmọ tó dẹ̀ wá ń bí gan-an wọ́n máa ṣeré fún yín mélòó lẹ fẹ́. mo dáràn mo mọ̀ dáràn tẹ̀. ẹ bàjẹ́ o ẹ káàkó kí ni ìṣẹ̀lẹ̀ ń bì náà àrí mímọ̀ ti wà nínú nínú ẹjọ́ kọmọsán pẹ̀lẹ́ bẹ́ẹ̀ mọ́ ni ẹjọ́ ọ ẹjọ́ tó lọ mi èso ń darí pẹ̀sì ń bí o àmì àmì government workers for that matter ẹjọ́ torí kan náà ẹjọ́ ẹ pọ́n mi lé o ẹ pọ́n mi lé kí lè yẹ yín sí o ẹjọ́ ẹjọ́ ẹ. ẹ calm down ẹ calm down ẹ rí i pé mi sí attempt sí so ẹ fi ọmọ ilé sílẹ̀ ah. ẹ wọ ẹ jẹ́ kí n bá yín pè é ẹ jẹ́ kí n bá yín pè é ah. sílẹ̀. ó ga gan o ó ga kí lílé ń pè mí fún. hello babe àkí ló ń ṣẹlẹ̀ ọmọ òwe mi gan ibi tí mo wà wọ́n ti tẹ́ mi sáfẹ́fẹ́ rí o wò gbogbo fàájì ló ń sọ̀rọ̀ bíbà yìí mi ṣe ń fi rẹ́ lè bẹ̀ sanwó ni mi ń mẹ́nẹ́ sí mẹ́ni. ah òun ǹtẹ̀ inú mi dùn gan ẹ̀ẹ́n bọ̀ kò sọ fún mi pé òun máa wà round wo ibi tèmi wá èmi ò ní lè kúrò ń bẹ́ o fàájì fàájì wà ń bíbá ẹ̀gbọ́n ni o wo twenty five k ni mo gbà ń bíbá ẹ̀ gáà yẹn tẹ́ pé ojoojúmọ́ ayé ló ń promise mi lamẹ́ríkà ọjọ́ wo ló fẹ́ẹ́ fulfill ẹ̀ ọgbẹ́ni ẹ máa ṣe fàájì mi ò ráyè mi ò wá mi ò wá ẹ máa jayé orin a máa ríra létà dẹ́n mo wà ń bíbá yẹn sí twenty five k kí wá fàdúró owó mi lẹ̀ ìyẹn tẹ́ pé promise and fail ní látọ̀jọ́ yìí mo ò lọ jàre. ọmọ ẹ̀dá ọmọ ẹ̀dá Dékúnlé Dékúnlé ẹgbà mí Dékúnlé Dékúnlé gbà mí o gbà mí o mi ma gbọ́dọ̀ sórí burúkú kẹ́ẹ̀ mo mà gbọ́dọ̀ sórí burúkú kẹ̀ ah nọ́mbà kúnlé ti kú ah ah mi ò rí kúnlé mi ò rọ́mọ ah! kúnlé òun ṣe báyìí o kúnlé òun ṣerú èèyàn báyìí kúnlé òun ṣerú èèyàn báyìí nǹkan kan gbọ́dọ̀ ti ṣẹlẹ̀ kúnlé òun ṣerú èèyàn báyìí mi ì rí kúnlé mi ò rọ́mọ wàhálà ti wà wàhálà ti wà. ah hello àbá wàhálà ti ṣẹlẹ̀ o. fọláwíyọ kí ló ṣẹlẹ̀. ayé mi ti fẹ́ bàjẹ́ báyìí o mo ń fura pé mo ti wà nínú ìṣòro báyìí. wàhálà báwo àbúrò ò ní ṣe ọ́ wí mi wí mi. gbogbo nǹkan tẹ́ ẹ ní kí n lò ni mo ti lò ọmọ tẹ ní kí n wá mo ti wà ohun tó kù ni pé ti bá bọ́mọ ṣeré pátán kí n wá wẹ̀wẹ̀ tẹ ní kí n wẹ̀ lẹ́yìn ẹ̀ ohun tó kù nìyẹn òun ni mo débi tí mo fọmọ sí ni mi ò rọmọ o. ẹ gbà ọ ṣe kí ṣàngó ṣàngó olú èyí tó jẹ́ pa mi gangan ọmọ tó tẹ̀lé mi kúnlé mi ò róhùn náà kò dẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé wàhálà ò ti dé báyìí. Ah, ah, ah, wàhálà ńlá lè yun o wò mí wò mí má jáde o mọ́ jáde mọ́ jáde mọ́ jáde bọ́ ọba ilé jáde ah wo wèrè rẹ yóò ju ti lálùpọ̀ lọ mọ́ jáde o mọ́ jáde o ṣé kò wá sí ọmọ kankan ní ọ̀dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ ń bẹ̀ ń kò sọ́mọ kankan. èmi fúnra mi ni mo yọ̀ǹda gbogbo wọn pé kankan travel o ọmọ bíbí inú mi gan mo ní kó wà ní school mo ní kó wà bẹ́ẹ̀ fún dídí ọ̀sẹ̀ kan kó má wá sílé ibi ni mo sọ bẹ́ẹ̀ fún un. Hey, ayé mi o ayé mi o wàhálà láre o. dádì ah, ẹ pé. fọláwíyọ ọmọ èwo nu. ọmọ ọmọ mi ni ọmọ mi ni ọmọ bíbí inú mi ni ọmọ ọmọ ọmọ tí mo tí mo bí gangan ni ọmọ mi ọmọ mi ni. ọmọ tó o bí ṣèbóbìnrin. ẹ bàbá dùn ọbẹ jọ ẹ́ àló mọ mi gangan ni kí ló wá ṣẹlẹ̀. no ìgbà tí mo lọ sí sùkúl tí mo dẹrẹ ní bọ́ọ̀dì mo dẹ̀ ní kí n máa bọ̀ ńlé. o wà lè pè mí kó tó di pé o wá sílé. Ah, mo mọ̀ pé máa wálé náà ni mo fi ń bọ̀. mo máa wá sílé òun ló ṣe lè pè mí kó tó wá sílé mm. tí bá ti travel nǹkan. mo mọ̀ pé lè travel náà ni. o mọ̀ kébi o lè travel wọ́n mọ̀ kébi o lè travel. bẹ́ẹ̀ àbí mm. wà á ríran wò wà á ríran wò. hello hello sir hello. Fọláwíyọ́ mò ń dá mò ń mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣóbìnrin ni wá wo dàkọ́ táwo ṣe ni. àlọ́ mọ bíbí inú mi ni. adé sọ kí ló ṣe lẹ. bá a bá rà dán àáfi ìdẹ̀ṣẹ́ bọ́ ni. bẹ́ẹ̀ ṣé ọmọ ṣé ọmọ tó ń sọ lẹ́nu. ọmọ tí ń bẹ́ẹ̀ ń di rẹ o bọ́ bá sì ti wù ọ́ bọ́ bá wù ọ́ pé kọ́ ya wèrè ẹ ọ lè máa wò. ṣó ti gbọ́n pa wèrè lálùkùn rí. bẹ́ẹ̀ mo ti kúndà mo ti gbọ́ rí. o ti ó dàbí kó gbọ́ rí àbò ti gbọ́ wèrè lálùkùn rí. mo ti gbọ́ rí mo ti gbọ́ rí. orí bó ṣe ya wèrè tó o gbọ́ o ti yé mi. gbé fóònù fún gbé fóònù fún. o ti yé mi ṣé o fẹ́ rú ẹ̀ nínú ẹbí ẹ. Ah, mo fẹ́ o mi ò fẹ́ o mi ò fẹ́ o. o ò fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ah. bá bàbá yìí sọ̀rọ̀. ọ̀ka ẹ̀ ṣèṣe ìṣègi ṣèṣe ìsọ́pẹ̀ Hmm, itọ́ tó bá balẹ̀ kì í padà sẹ́nu mọ́ tí mọ́ lògo àgbò mọ́rí tí mọ́ ni kẹlẹ̀bẹ̀ mọ́lẹ̀ èyí tí mo wí ó dàṣẹ hmm, kíyè rẹ ọ́ra kíyè rẹ ọ́ra. Fuck. ọ̀dẹ̀ mo jápa. Ah, ọ̀dẹ̀ wo ni. Ah, bọ̀bọ̀ tí mo lọ sọ́dọ̀ ẹ̀ ni ah, bọ̀ mo fẹ́ wá o if not because of eh, mọ́ńkele òun ló jẹ́ kí n wá bí báyìí. tí ọba jẹ́ ti mọ́ńkele ò ní wá bí mm. ò ní wá. honourable ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ tó ti yẹ yín ẹwẹ inú ẹwọ rẹ mi látòkèdè lẹ ó yẹ kí wọn pọ ní ìdíwọ inú ẹ máa fún ní nǹkan ẹ máa kọwọ sí lára kó jẹ́ kẹ́kọ̀ọ́ máa promise kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ lásán kẹ́ ẹ má mú ṣẹ kó dà. kelewu ah. kelewu wọn náà tó ń pẹ̀lú ọ̀bọ̀já wúrà ẹ̀yàn ẹ̀kàn kóra yín wá ẹ wá fẹ́ máa yẹ̀yẹ́ honorable councillor odidi honorable councillor Akíngbadé ah. ẹ fẹ́ máa yẹ̀yẹ́ mi mọ́ mi tá a ti ń ṣe fàájì ẹ mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ fi gbàtà náà ẹ mọ fi wé tòní o ẹ tí gbọ́n pa ròyìn ayọ̀ tí ń lọ ń gbòòrò. pé kí nìyẹn ẹ tí gbọ́n pẹ̀ rárá ọlọ́run ti ṣe dáadáa fún wa o wọ́n ti dá monday tiwa padà. ìjọba ti tẹ̀ wá lọ́wọ́. ọ̀rẹ́ mi ò kú oríire. lásìkò tá a wà yìí nígbà tí ayé ti tó wa lọ́wọ́ yìí tíjọba ti bọ́ sọ́wọ́ ti wá yìí ẹ wo ẹ gbádùn kù ni ẹ mọ gbádùn bí ìrànú síta ẹ gbàgbé bó ṣe ń lọ. honorable ejò ẹ máa ṣe ẹ̀kọ́ fún mi ẹ máa connect mi mọ́ ọ̀rẹ́ yín kan mú. ẹ ẹ èmi ò gbé mind o. ẹ̀yin babes mo wà ń bí o ẹ jọ ẹ fọmọdé bí o oríire náà àbọ̀ akalẹ̀ o. kílẹ̀ ń bá kílẹ̀ ń bá yí látàárọ̀ tí ó bá yín dalẹ̀ rárá dá o sí. ẹ ṣẹ́gbọ̀ọ́ ṣẹ́gbọ̀ọ́ sílẹ̀ wù èmi ò lọ́rẹ̀ẹ́ mi ò lórí gbogbo àwọn tájọ wà nù house mo hate wọn gan ni ah. mo hate wọn gan ni o mo hate wọn gan ni o sọ̀rọ̀ mi yé yín ẹ má fọkàn sí látọ̀dọ̀ mi ẹ lè rí ìgboro. Fọláwíyọ ah. Fọláwíyọ mo sì wí fún ọkọ ọmọ ṣe ah. àbí wọn ò wí ọ gbà mo ní kó o má jẹ́ ọ́n tì ọ́ má jẹ́ káwọn olóṣèlú ó tì ọ́. Ah! Hey, ajá tá a wí lọ́rọ̀ tí ó gbọ́ ní ìdájá ẹlẹ́gbàá àgbòmọ̀mọ̀ tá a wí lọ́rọ̀ tí ó gbà ní ìdàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a bá sọ̀rọ̀ tí ó gbọ́ irú wọn ní tìka àbámọ̀ bẹ́nu ká wí fúnni ká gbọ́ kò dàbí aláìgbọ́ ká sọ̀rọ̀ fúnni ká gbà kò dàbí aláìgbà àwí ìgbọ́ àfọ̀gbà lọ́pẹ́lẹ́lùbọ́ ìké lérú mo wí fún ọ èmi ti sọ tèmi ọdẹ lẹ báyìí kọ̀tán. 에이? 다디, 다디, 다디, 다디, 다디, 다디, 다디. 다디. 에이, 쇼구만 해줘, 싶어. 하! 이 칸이! fún mi ẹ wá sọ mi di alápàtì fún àwọn ọkùnrin gbogbo tó ṣẹlẹ̀ mo rí bí iṣẹ́ iṣẹ́ iṣẹ́ èṣù ni. okay ẹbí èṣù right kò sí problem. gbẹ̀gbọ́n mi ẹlẹ́dàá tó ní kiri pété fọ́ ẹ̀jẹ̀ kúrò bí wọ́n délé bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. total wickedness. Fọláwíyọ, ẹ̀ṣẹ̀ wo gan ni mo ṣe ẹ́ náà? Tó fi sọ mí lẹ́sàn-án yìí. Mo dárò, Fọláwíyọ ti bà tèmi jẹ́. Ẹ̀yin lè fa Ben. ni. Lọ́wọ́ ìgbà tí mo nílò mọ́dálẹ́kí ẹ̀, ẹ̀ ṣe fún mi. Ah ìgbà tí mo nílò alábàárò bí ìyá ìgbà yẹn lọ kọ̀kọ̀ kò jẹ́ tuntun mọ́ àbí bó ṣe rí bí àgbélébù mi ó lakùfọ́ kèrègbè mi fún àdé ohun tá à ń dì sínú oúnjẹ fún wọn. dára sí mi ó bá ti sọ fún mi nígbà tí mo wà láyé ó bá ti sọ fún mi. ata àkàrà pẹ̀lẹ́ ò tọrọ bí mo bá sọ fún yìí kò ní pé kí àkùfọ̀ kéré mi gbára lòdì. dára sí mi ó jọ̀wọ́ bínú jọ dáríjì mi darling i'm sorry. ah ah ah ah ah yeah. <laughs> honorable honorable honorable honorable honorable honorable ti kú nìyẹn o. ta ló pa wọn. irú question wo ló ń bí mi léèrè yẹn èmi mo pa wọn bí a mo lagi mọ́ wọn lórí. honourable. ọ̀rẹ́ máa já tọ́ra wa jẹ ìrìn àjò láyé ìgbésẹ̀ ojoojúmọ́ ẹni tá a bá pàdé lóníbàárà tiwa nílé ayé. bó bá dẹ̀ wá gbìyànjú bó ṣe bó ti tọ́. ṣe